Thank you. ṣe ẹgbẹ́ ọ̀rọ̀ ní بالإيمان المتابعة وهو غير شاك فمن وسلم قال من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم ورح منه الجنة حق ونار حق أدخله الله الجنة على ما كان من العمل. آه ويوم إليك لا يعلمونه الذي باع صلى الله عليه وسلم يتوكل العاقبة أمن بالله أشهد أن لا إله إلا الله مسلم يريد الصلاة وماذا أنا لا أعرف حديث يوم الله wọ́n ní ọ̀sẹ̀ láti fi mọ̀ iṣẹ́ ìgbà àtúnṣe ìmọ̀lẹ́kọ̀ọ́. ẹni tó bá jẹ́ ìwé ọ̀sẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì ọ̀sẹ̀ tó bá wà. wà á dẹ́kun láyé ẹ̀rí ìtàlá. kò sí ológun fún ọlọ́run yẹn. ẹyọ kan tó ń sọ ní kò sí ológun. ẹ̀ńtọ́ bá jẹ́ ìwé. ìtumọ̀ rẹ̀ ní kó gbé sẹ́sìn náà gbogbo ìwé ọdún tá a máa ń fún ọlọ́run àgbàlá lẹ́la ìtẹ́lẹ̀ ní gbogbo nínú àwọn ìjọ ẹ̀rẹ̀ òṣèlú ní gbogbo òṣèlú ọlọ́run ní malama ní aṣojú ìgbèrè malẹ̀ àwòrán ìtọ́nàfọ́lá àlùfíà ìlú àlùfọ́ṣọ́ ìkọ́mínú àlùfáà ìfáyà. الرجاء يرقى الدعاء في بيت التوكل يدار عليه اللهم الاستعانة يواصل لك الاستعاضة يواصل اللهم امين طلع رحمة الله امين وجاء تعالى وأن محمدا عبده ورسوله ثم لماذا تتبع بعد محمد صلى الله عليه وآله وسلم أيها الله عليه هذا هو أيضا من جنسي في يوم الجاج القرآن إذا جميل ìbàjẹ́ àkọ́kọ́ ọ̀nà ní àlùkòrò àti ọmọ ẹ̀kọ́ ní ẹ̀ka fi fi rìn ṣàyé bá mẹ́wàá ọlọ́lá àárín ọ̀sánná ẹ̀rọ ọlọ́run ní ṣe. ìyẹn ti jáde kó nínú bàbá àti ọ̀rọ̀ ìbàjẹ́ ọmọ ń pè ní àgbàdo. bákan náà bí ẹ̀ka tó wá lọ àgbà sọ̀rọ̀ sórí mi bí yẹn fi di ẹ̀kú lẹ̀ yìí wà nígbà amẹ́ta rọ̀súlù wà ìjọba àwọn àmì ṣe èyẹ ti jáde kó nínú ìbàjẹ́ kejì tó ń pè ní pàṣẹ ìjàpá ìbàjẹ́ àgbọ̀ ẹ̀rí ẹ̀tọ́ bí onígbàgbọ́ báyìí ọmọ ẹ̀yìn jẹ́ ọgbà pẹ̀lú ọlọ́run làbẹ́bà ọ̀nà àdìsọ́lá ọ̀gá nẹ́ẹ̀mí ìtayọ ọ̀pọ̀ rẹ̀ débi pé àlùláha rẹ̀ àbí ìjọsìn bá a bá rí ọlọ́run àti ìka nẹ́ẹ̀mí ọ̀nà àdìsọ́lá ìgbà débi pé nìyẹn ló ti ń pe ọlọ́run tó máa lọ sí ara ọ̀túnláńlá ànẹ́bí àgbàgbọ́lò àti ìgbówọ̀ ọ̀nà ànábi gbọ́wọ́ mi ò àtẹ̀júwọ̀. Nítorí bẹ́ẹ̀ sọ́lá ti gbàgbé Muhammad ẹ̀rọ ọlọ́run ọba ní í ṣe. Nígbà nẹ́ẹ̀sì kẹ̀kẹ́ alára ń sin lọ́run. Àti pé ààyè tọ́lọ́run ọba tó fi ń ròyìn ẹ̀ nínú ìyá àkọọ́lé ó dúró ní ápù. Ń lọ́wọ́ àlè ìwọ́ ìwọ́ ìwọ́ ìṣẹ̀lẹ̀ ńlá. Ọlọ́run sùn ká ẹ̀lẹ́rìí àtọ̀rọ̀. بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. فلو يجب أن يكون أسرى بعبده ليلا tó mú ẹrú rẹ̀ bẹ̀rẹ̀ àjò lóru ọba nẹ́bí ní kíni ọ abúlé bóòlù ọlọ́run ó ti wá pa nẹ́ẹ̀sì ní àbúrò rẹ̀ táwọn ọ̀rọ̀ á ní ìpínlẹ̀ rẹ̀. ọmọ ẹrú rẹ̀ kò ní àjọ lóru. ẹ̀rí nínú ìmọ̀ ìdíje àrá láti mọ́sálásí ọlọ́run ọba ti rọ̀. ilà ìmọ̀ ìdíje àkọsá àlẹ́bí àárọ̀ sílẹ̀ àrùlá. lọ sí mọ́sálásí ọ̀pọ̀ tó wà ní Jerusalem ó lò ọjọ́ kan lára mọ́sálásí mẹ́ta kábíyèsí ọ̀la àlùfọ́lá ìlà ìṣàkóso ìlà ìlà bàlá kàmìlọ́ta ìdílà. Àpòjọpọ̀ ní gbàgbà tí wọ́n lọ́wọ́ ní ìgbòlẹ̀ lọ àyàwó mọ́sálásí mẹ́ta lè sọ̀rọ̀ náà. Alákọ̀ọ́kọ́ mọ́sálásí ní ọlọ́kọ̀ọ́ba yìí ẹlẹ́ẹ̀kejì mọ́sálásí àtàkì sùnmọ́ àtọ̀sùnmọ́ ìkẹta náà ní àlùkọ́sí ìlú àkọsọ. ẹ̀rù ọgbà ìgbẹ́jì lọ. ìgbẹ́ mọ́sálásí àwọn akọ̀sọ̀ yẹn láti ìmọ̀sálásí ọlọ́run bá bẹ̀rẹ̀ lọ́sẹ̀ akọ̀sọ̀ alẹ́ bí ìta àrọ́jìnà àwòrán. Táàbí òkúta yìí táàbí. لنريه من الآيات قال يجينا النبي صلى الله عليه وسلم مما رأى الله وضعه kìí ṣe bẹ̀yẹn nìkan ọlọ́run ti pè ní ẹrú ọkọ̀ náà lọ́wọ́ àti bàbá ọ̀sẹ̀ lẹ́bí náà gbára lọ́wọ́ àlà àìsàn ìlú ìyàkúrò lẹ́bí àlà nínú. ẹ̀mí rẹ̀. Bíbọ̀ mú ọlọ́run lọ́sọ àlùkò ánìkalẹ̀ bíjà àlùkò kọ́ ìsúná mìíràn àtúná ìṣòro ká. Àlùkò ánì lè jẹ́ ó lè jẹ́ ó lè jẹ́ ó lè jẹ́ àwọn náà wọ́n tún pẹ̀lú gẹ́gẹ́ wọn àrùn wọn kọ́ọ̀n. bí gbọ́ngbọ́n ọlọ́run ó ti kọ́ sọ àlùkò kọ́ọ̀n akúrọ́ kò sọ fún ìdàlùkò àmì kalẹ̀ fún dáná. àìlẹ̀ ábùdù yẹn wọn là ní wàhálà rẹ̀. ó fi lè jẹ́ òun yìí sì yẹn nìkan bá yọ sọ àlẹ́ ìsọ̀lọ́ ọ̀dùnmí káàfin ńlá ábìdá tọ́lọ́run lè sẹ́rù rẹ̀ ní ìbára ọlọ́run lè sẹ́rù rẹ̀ ọlọ́run tó gbé lẹ́rù wàá ní ẹrù lánàá ọ̀rọ̀ àmì lè fi ọ̀rọ̀ káàdùn àlẹ́ yìí ìbàdàn nígbà tí wọn wá wọn láti ṣe ní kéde àbá wọn sì fẹ́ẹ́ lé sùn àpárí lórí kí wọ́n kọ́ ọ lọ. gbogbo eléyìí tá à ń sọ fún wa òun ni pé kí ìmọ̀nì èèyàn kí èèyàn tó lè di ẹni tí wọ́n wà lójẹ́ nà lẹ́yìn tí èèyàn ti gbà kọ́lọ̀ òun nìkan là á sì sọ ní àgọ́dọ̀ sí ẹnikẹ́ni kí ìjọ náà bá ń lọ. láàánú ẹbí ìyọ̀nù mọ́ńsálọ́nù ọ̀là mọ̀làkùn mùkàkàlù. Àlẹ́bí ta rẹ́ńsẹ́ fẹ́ẹ́fẹ́ tó bá tó lọ sójú tẹ́mi tí ó jẹ́ yàrá káàtà mọ̀nàmíà tó lù sílẹ̀ ìmọ̀nà ìmọ̀ sàlẹ̀ nígbà nígbà mọ̀nàmíà ìṣòwò àlùfọ́lá dípò rẹ̀ tó dáná àwọn ẹlẹ́wọ̀n àgbà fífi jọba. Lóbi já sí pé kí náà yìí lèyàn tó lè kú tó bí èméjì lónìí yẹn ìyá sì bí ẹ̀mú láyé ẹwọ Ọlọ́run bá ní ìgbé ọ̀rọ̀ sórí. ẹ̀yin obìnrin yarí orí ẹ̀sìn pọ̀jù ẹ̀sìn àbùkù wọn ló dé báyìí náà. àwọn asọ̀fún ayégbé tí yẹn bá fi fi epo àrùnìsáàlà ní arìnlẹ̀ èèyàn ti jáde kó nínú wọn pè ní jàpá àdìyàn bàbá àrùn jàpá ìgbọ̀. lójú ẹgbẹ́ náà bá lọ́wọ́ náà lọ́kọ̀ á nà alámọ̀lé. òṣèlú ìka ìkan. ọlọ́run bá ọkọ̀ máa ní ìlú ìsúná lọ́kọ̀ọ́lá nígbà tó yẹ ọ̀ṣun. ọba dẹ́gbà ní muhammadu rasulullah. muhammadu rasulullah. Um, وما محمد إلا رسول قد خلت من قبله الرسل ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ pé muhammad sí aláwọ̀ lẹ́lẹ́ bẹ́ẹ̀ wọ́n bá muhammad ó tún mú ní òṣùwọ̀n ìgbìmọ̀ alhassan wàlhassan lè tí muhammadu orí bá kan ọ dúpẹ́ mọ́ ẹ̀là rọ̀sọ́ọ̀lù ìrántí ọlọ́run ẹgbẹ́ pàtó kọ́lá sí ni nǹkan lè ní ní àròsọ. lọ́sẹ̀ tí àwọn ọ̀rẹ́ ń fẹ́ ti lọ sáájú ẹ̀ ìjọba wọn fún àjùmọ̀ ọ̀fà lẹ́gbọ̀n bẹ́ẹ̀ lẹ́gbọ̀n. ìfirinlẹ̀ fún ti ọlọ́run ọba nìyí òun ni ó yà lè sọ̀rọ̀ sílẹ̀ nígbà tá a mọ̀ kọ́lọ́run. tàbí máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Muhammad Rasulullah Ìtàrúnà ilé ní òlè bí ìgbó àbíkárọ̀rọ̀ náà lágbà lórí lórí ìgbòho tó wá bẹ́ẹ̀ wọ́n ti sẹ̀lá lórí ọ̀sẹ̀. Látẹ̀lé ní Yorùbá pàṣẹ, Fájìnà tí ó gbọ́dọ̀ fún nípa rẹ̀ láti máa sùn lọ́nà àyàfi pẹ̀lú ohun tí ọ̀tà sọ̀rọ̀ yóò fi oṣù méjì láyọ̀ tí ó fi túmọ̀ wípé èèyàn nígbàgbọ́ tí ó ti lè fi ṣe kò fi láyọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ kẹta. ó ń bọ̀ wọ́n bá tún bá yìí pé wà á nà àyíṣà àbùkùnlọ́ ni wọ́n rọ̀ sí o. ẹnì yẹn bá gbà pé dáadáa gbà nẹ́bí àyíṣà àlejò ọ̀rọ̀ ọ̀rọ̀ wàhálà nàbí yìí náà. tọ́gbà pé ẹgbẹ́ ọlọ́run ní ti òṣìṣẹ́ ọlọ́run ní ṣe. tọ́ba gbàfẹ́rọ ọlọ́run ọba ní ṣe wọ́n ti jáde kúrò láàrin àwọn ọ̀daràn àkọ́kọ́. ìlẹ́yìn náà àwọn ọ̀daràn yẹn òun náà ní àwọn àti ẹ̀sọ́ ọ̀rọ̀ المسلمون طبعا عدد الرجل لقد كفر الذين قالوا إن الله بالغ ثلاثة nítorí báwọn tó ń pera wọn lẹ̀ fún ọ̀rọ̀ yẹn. wọn ò mú ilẹ̀ pé ẹ̀rọ ọlọ́run láti lè ṣèlá nígbà tó kọ́ ọlọ́run láti. wọ́rọ̀ tó lọ sẹ́yìn ẹlẹ́gbàá yìí bá nẹ́bí ayé ta lè sọ láti ọ̀gbẹ̀lá òjijì ọlọ́run ní ti. bí ẹ bẹ́ẹ̀ tèmi díẹ̀ múlẹ̀ báyìí tó ti jáde kó láàrin àwọn ọ̀tá rẹ̀ kejì àwọn ènìyàn ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ torí wọn gbà kó jíjẹ ọlọ́run àtẹ́lẹ̀ àríwá àríwá sọlá àti ọ̀sọ̀lá. Lọ́dà àwọn ọ̀dọ́kọ́ mọ ọ̀sùn náà ní sùkùn bẹ́ẹ̀ ìwé náà lọ́pẹ́ lórí àwọn òbí òbí mẹ́ta. Lábẹ́ ọ̀rọ̀ ànábì Àyíṣà yà lè sọlá àti ọ̀sọ̀lá wọ̀kẹ́ ni mọ́tò wú àlùkọ́ ha ìlà Màríyàmà. àti gbogbo lórúurú rẹ̀ nínú òrùka ìyẹn jàmá aláà gbólóhùn ọlọ́run tó ti ìmọ̀lẹ́ àwọn. wọ́n mọ àjọrọ̀ ọ̀sà àmọ́lì kẹ́lí náà bọ́ọ̀ lọ́wọ́ ti mọ gbólóhùn. kẹ́lí mọ́ náà ni fún ọ̀kaàdà ọba di àyíká. قال الله سبحانه وتعالى أن مقعد عيسى كمقعد آدم خلقه من تراب ثم قال له كن فيكون ọlọ́run dájú àpẹẹrẹ àbẹ́rẹ́ àyíṣà àlẹ́sọ̀láàbọ̀ sàlámù àbí ádám àlẹ́sọ̀láàbọ̀ sàlámù. ọbẹ̀ ẹ̀kú sí ìbàdàn ẹ̀fẹ́ sọ fún ànẹ́bí ìfẹ́lẹ́ kọ́sọ́lọ́run ní ádámù lè rọ àpèlọ́lọ́. because ádámù nìyí wọ́n ti dá ní kéré ábìm wọ̀lá omi ọ̀hún wáyé ní bàbá kò níyà. lọ́pọ̀lọpọ̀ ọ̀gbàdẹ̀mí yìí ìyá ní sábà máa ń bímọ ìyá lọ́wọ́ á fi àlẹ́rìí àríṣà lè sọ̀rọ̀ ǹjẹ́ ní ẹ̀bá tẹ̀ wá fi sí ìmọ̀ paríparí fàájàbó ní àdá àkàrà ádámọ̀ lè mọ̀ ní ọ̀bá jẹ́ paríparí wọ́n tó á sọ wípé àtìkí ní kejì wọn àtẹ́bí ọlọ́run ní ẹrù ọlọ́run wọn wọn ò kì í sọlọ́ ọ̀rọ̀ èyí sọ̀rọ̀ ọlọ́run. wọ́n kẹ́rin náà tó wú àti gbogbo lóhùn ọlọ́run yẹn àlùkọ́ ọ̀há ìlà mọ̀ríyàmù ó ju mọ̀ríyàmù. ọ̀rọ̀ ẹ̀sọ̀ mi ó ju mọ̀ríyàmù báyìí ọ̀rọ̀ àti ẹ̀mí ìlà ó yí o. ọ̀rọ̀ mi nù yà ní sẹ́sọ̀rọ̀ ìfàs àti àkọlé tí bẹ́ẹ̀ fún àlẹ́ yẹn sàlẹ̀ sàlámù sàlámù bí ká máa sọ pé sáyé fúnlá ìlẹ́yìn mẹ́rin tí jẹ́ fẹ́ fúnlá alimọ́tìlóòrè nínú àwọn sọ̀hábà jàmá àbálòdọ̀ ẹ̀dán sáyé fúnlá alimọ́tìlóòrè ìjà ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ dáná ayálégbé gómìnà wàlẹ̀ àwọn afáàní wọn tó fà òkú kú sójú ogun nìyẹn. ìdá ọlọ́run wa òní kọ́ọ̀lì ló lè gbé bàbá padà ti kẹyìn ayé rẹ̀ ọ̀rẹ́ ló padà ló wá sọ pé aha tí wọ́n bá wo orúkọ àárọ̀ bí padà ọkọ̀ àwọn ọ̀gá ó ní ọdún náà fi sáàfù tó ọlọ́dún tó sáàfù Islam àgbàdo ìdílé mi náà máa fẹ́ kú sórí ìfẹ́ gẹ́gẹ́ bí àkùnrin ṣe máa ń kú síbi tí wọ́n dé wọn. Àwọn ọlọ́run ní lójoojúmọ́. Torí inú ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń tójó, wọ́n jọ pé ní ẹgbẹ́ ìtúlọ báyìí kò ní pọ̀. Ẹ̀wá ní ewu lára lọ ẹ̀ṣẹ́ ti di wàhálà sí ní àbáwọ̀ káyọ̀ ní máa ń tẹ̀lé bí tọ́ bá lè bẹ̀ wọ́n bọ́ ọmọkùnrin wọn. wọ́n ní mo bá fa nìyẹn àti rí ní bẹ́ẹ̀ nìyẹn wọ́n bá bẹ̀rẹ̀ pé kí ló dé ó ti dà tó yẹn wọn ò sì bá tó lóògùn bẹ́ẹ̀. olóṣèlú ọlọ́run ọmọ ọ̀yọ́ ti wọ́n á náà wọ́n máa ń padà ọlọ́run ìgbà ọlọ́run pa báyọ̀ kúrò náà. kò sáré kúrò láàyè ẹsẹ̀ sórí ìtàn fún èyí ni níbi kọ́lọ́wọ́n bá ń lo kọ́ wá nígbà tó fi jà jàmá. bẹ́ẹ̀ náà ni ayé àjẹ ló fún ẹbí láì sọ́ọ̀lì àrí ìsọ́lá àtúntàlá. sànẹ́bí sọ́ọ̀lì ò sọ ilé mẹ́ẹ̀ẹ́sọ̀tàn lọ ọ̀ṣùnkù yára mẹ́ẹ̀ẹ́sọ̀tàn lọ ọlọ́run fi àbúrò ilé jàmá. kàdáàlì kàbẹ́yìí sùn wà táǹtẹ̀ ní mọ́sí ìdọ́fà yẹn lè ṣàṣírí fún èèyàn ní àti àmọ́lé òtúmọ̀ tó lọ́wọ́ tó wá lọ kẹlẹ̀ fún yẹn tó ọkọ̀ náà ti oṣù ní ọlọ́run yóò jẹ́ èyí tó rè láàtà olè sínú ẹgbọ́n wọlé àná. bẹ́ẹ̀ lọ́lọ́run wà sàmà lọ́wọ́ ṣùgbọ́n ilé yẹn tó fi síra rẹ̀ ṣàṣírí wọ̀rọ̀ ọ̀hún mi wò ó àti bí ẹ̀mí yẹn lọ lábàbà láàánú wa. Bẹ́ẹ̀ni ẹ bá wá yà wé wọlé jẹ́nu ẹ̀ sọ̀rọ̀ á. Àlùjẹ́nu ò sì lọ oṣù bẹ́ẹ̀rẹ̀. Wọ́n mẹ́rù á. Ẹni ẹ tó gbà pé ilé gẹ́gẹ́ rẹ̀ fún mi á kì bá ní ìlú bẹ́ẹ̀ gbàgbọ́ yìí yàrá. Adébísọ̀lá ọ̀sán lọ́dọ̀ bẹ́ẹ̀. أدخله الله الجنة ولو شك مأمور بين على الجنة على ما كان من العمل wọ́n lè lé ìjẹ́ ìṣàrà nípa ẹni lè ọ̀lẹ́ ìṣàbùrù lè yẹn tó bá yọ òkú iṣẹ́ dáadáa rẹ̀ òkú kéré tó pé wọ́n lè dáwà fún tó náà lé eégún ìsàbùrù kan tó lágbára. wọ́n lè jẹ́ náà wọ́n lọ́ba àdìgbà tó ní ọ̀rẹ́ àdìsọ́lá ọ̀lọ́ òlì jẹ́ nẹ́ta. wọ́n lé ọwọ́ níbi jẹ́ yìí pé ní àdìwá ìlì jẹ́ nẹ́tì ẹ̀sánàníyá ayé àṣà. ọlọ́run ń lu àwọn ẹran àlùjẹ́ nẹ́mẹ́jẹ̀ ìjọ àyà àṣà wọ́n ní ṣáà yẹn bá aláàbàbà ọ̀gá rẹ̀. èyí tọ́lọ̀ ń bá fẹ́ nù ọ̀nà mẹ́jọ àlùjọ́nà lọ́lọ́mọ àwọn ọ̀sẹ̀ bí ìtọ́yẹ pẹ̀rẹ́ bẹ́ẹ̀. èyí tọ́lọ̀ rẹ̀ fẹ́ lọ pé kó bá lè lè tó di àwòrán sí kọ́jọ́ di àwòrán gbogbo àlùjọ́nà lọ. ẹ má jẹ́ àgbàgbé tí ẹni lọ́ bá tutù láyé tó ti mú ọ láti láyé. ẹni tí wọ́n á kẹ́yìn wà náà lórí pé nígbà wọn jọ ọsọdún jọ ọsọdún ọpadà qualify láti wà lójẹ náà irú ìlọ́po ìlọ́po ẹni tó ń gbádùn jù láyé wà lójẹ náà rẹ lọ́wọ́ lọ́sẹ̀ wà lójẹ náà kó sọfẹ ẹsẹ ní kẹ ní ó gbádùn jù ẹwọn báwọn ọba kánò sí náà ń gbádùn tí wọn bá wọ ọsọ góòlù náà àbáwọn ọba sókótó nǹkan nǹkan àwọn tọ́ba ọsọ góòlù wọn lò pọ̀pá góòlù wọn sọ àtẹ̀sẹ̀ lórí góòlù wọn àtẹ̀ mọ́lẹ̀ láyé ó lè jẹ gbogbo àwọn bí wọ́n fi ṣe kiri báyìí sí ní ìdá àwọn olùgbẹ̀sẹ̀ àwọn fi ṣe ní. olùgbé ó sì gbàgbọ́ làwọn bá nílò báyìí ń bá mi sí wọn àti ọ̀nì ni wọn àtẹ̀kùn ni wọn àti kìnìún ni wọn ọ̀sẹ̀ ń gbọ́dọ̀ lórí àwọn ọba ìyàwó gbà. irú àwọn ọ̀gbà tó yẹn ẹ wá ya fọ́tò rẹ̀ kẹ sáǹtẹ̀ láì ní iye ìjọpọ̀ ògbà ẹni tí ó kẹ́yìn wà lójẹ́ náà yóò rí ìgbàlódé rẹ̀. pé bẹ́ẹ̀ ló àdàpé wọn bá mọ bí ìyá àdó ìyá àdó tó òsì kẹ̀kẹ́ nu tọ́wà láyé tó lè ṣe dédé ń fún ọlá nù. tọ́wọ́ bí ẹgbẹ́ rí ni wọ́n tó parí wọ́n gbé kàdíìsì jáde nínú ìdájọ́ ìdánilẹ́yà abanibáwo ọ̀rẹ́dì sàárà yá àtìlẹ́ ìdíkà ẹ̀yìn oníṣẹ́ra làbá òru bí ìyìnbó. ẹ má ṣàfihàn inú ẹ̀sìn wọlé àtẹ̀wòrán alọ́lọ́ ìdí ìgbà ẹ ti gbọ́dọ̀ wí nǹkan kan sọlọ ọgbọ láti ẹni àdìsí ilé ìta àdìsí ilé ìta àbùmọ lábẹ́ ẹgbẹ́ ní ọba pàdé Ọlọ́run pẹ̀lú ìlú náà tí ó dẹbi èmi yọba tuntun náà àti pé wọn á ti iná lé wọlé ọwọ́ náà ní àdìsí máa lù ní sábà wọn bí Ọlọ́run sọlọ àdìsí. قال فإن عن رديف النبي صلى الله ليس بيني وبينه إلا آخرة قال يا معاذ قلت لبيك رسول الله وسعديك ثم سار ساعة ثم قال يا معاذ قلت لبيك رسول الله وسعديك ثم سار ساعة ثم قال يا معاذ قلت لبيك رسول الله وسعديك قال هل تدري ما حق الله على عبادي قلت الله ورسوله أعلم قال حق الله على عباده أن يعبدوه ولا يشركوا به شيئا ثم صار ساعة ثم قال يا معاذ بن جبل قلت لبيك رسول الله وسعديك فقال هل تدري ما حق العباد على الله إذا فعلوا قلت الله ورسوله أعلم قال حق العباد على الله ألا يعذبهم نعم حديث من معاذ بن جبل رضي الله تعالى عنه هذا في معاذ بن جبل كيف النبي صلى الله عليه وسلم صلى ويبعث يبعث يوم القيامة وأن يجيب سكنها الشعب في الأرض يجيب سكنها حتى نقام يوم يا الله òṣìṣẹ́ eléyìí tá tún fẹ́ ka yìí náà tún túmọ̀ ọ́. ẹ̀wọ̀n tó ní ẹ̀ bá rí ọmọ tó tún yáyá ìyẹn jẹ́ ènìyàn ti ti sọ fún pé mo fẹ́ kọ́ máa ń pé wà dàgbà. àlẹ́ mi kọ́ ní pé wà dàgbé. òyìnbó ó tó bẹ́ẹ̀ má yà á ẹ̀rí mọ́àmù ní láàrin ìgbà tí anàròbí ìkùnkàlẹ́ ọ̀lọ́lọ́ àfààrí ààrẹ òsínà gbogbo kò sẹ́yìn ìgbésọ̀lọ́ ọ̀lọ́ àfààrí òsínà à ń bọ̀ wá bẹ́ẹ̀ pẹ̀lú orí ìdílé jókòó tàbí láti alájọjọ ọ̀rọ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ àti. قل لا عن الباسي مجدون سيئا النبي صلى الله عليه وسلم ليس بيني وبينه إلا آخرة الرحل وسيوسم بلاني إن أتى النبي ìhun sẹ́ni tó mú nǹkan máa ń fẹ́ yìí báyìí ibẹ̀ láàrin ilé àjẹ. ẹwà ni ya máa àrùn ọ̀gbẹ̀rẹ̀ máa àrùn ó lẹ jábà yìí ọ̀yọ́ ọmọ jábà máa jábà yìí. ẹgbẹ́ngbà tí yẹn jẹ́ nẹ́tìrọ̀f mọ̀súdá àbíkájẹ sọ wípé òun jẹ́ yàní ọkọ̀ tó ti pé adójúkọ ní bẹ̀rẹ̀ tó ti jẹ́ àìlànfà àti wí òun ló fà tó ti pè ní yàrá àti ẹgbàrọ̀ ọ̀rọ̀ bí yàrá tó ti lè wọ́n bí wàá lè bí قالوا يا بنا جبل يا بنا جبل بنا جمع الله ورسوله ومن ذكره يا معاذ إليه تريد يا لا ولم يا رب تمام يا رحمن أجبنا يا رحمن wọ́n gbàgbọ́ bá fẹ́ padà wí wọ́n gbọ́dọ̀ ní wọ́n máa ń ṣe ń ṣe ọ̀rọ̀ wọn ni kó oro won وسلم وسعادته قل مواجههم به هذا الشيء ما يقول جوكو سين ما يجوكو سين يجب أن يكون يوقف فيه لين إذا الله الله يرد أخيكو جوكو سين أيوه الجد لا وحياة جوكو سين إذا الله يرد جوكو أتكلم لأن هذا المسمى يجب أن يكون بأن يكون الله ìwà rẹ̀ lẹ̀ aláǹkó ìdí tẹ̀ríba gbé lẹ́yìn náà lẹ́gbẹ̀ẹ́ tẹ̀ríba yorùbá lè lọ sí kéèyàn ṣe báyìí lè tẹ̀ríba òní báyìí ní jẹ́ tẹ̀ríba ọ̀rọ̀ bí mọ ìwà rẹ̀ lẹ̀ ńbẹ fàtẹ́ lè sọ̀rọ̀ àwọn olùmọ̀jẹ́ pé rẹ̀ lẹ́yìn ìgbẹ́kọ̀ ẹni pé ẹsẹ̀ ló pẹ̀lú òṣìṣẹ́ ọmọ gbọ́ lóun lẹ́yìn. Ẹ̀sìn ni bẹ́ẹ̀, ó wí bẹ́ẹ̀ kí ìṣẹ̀ láti lè sàn ní pápá òjijì ọlọ́run yìí ìjìnlẹ̀ ẹ̀sọ́ àti ẹgbẹ́ mi ẹ bá sọ ọdẹ bá fẹ́ sọ ìtumọ̀ rẹ̀ ni pé fóònùpà mi ń ká wọ́sọ̀ à mọ wà ń lò sí ẹ ìṣẹ̀ bá ti di ṣe ń ṣe ẹ̀sọ́ ọdẹ bá fẹ́ sọ kìí lórí jẹ́ làkúta yìí láyé ọ̀nà wọ́sọ̀ àdá yìí ìtumọ̀ rẹ̀ ni pé yẹn ni pé àtìlẹ́yìn lẹ́yìn àtìlẹ́yìn rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ìtẹ̀lé rẹ̀ ń kún lọ́wọ́ lẹ́ẹ̀mejì. Nǹkan bá ní kí n ṣe màá kún lọ́wọ́ màá kún lọ́wọ́. Kí lẹ fẹ́ sọ mi fún mi gẹ́gẹ́ òjijì ọlọ́run? Ọlọ́run ọ̀sọ́lá. Ẹ̀rí ọ̀jọ̀ ọlọ́run wá rìn bí wákàtí kan. Làwọn olùkọ́ fi fà á yọ pé nínú ọ̀nà ẹ̀dá lè fi rí ọmọdé ọ̀fẹ́ nú ẹ̀ ní gbèsè ọ̀kadà ọmọ àwọn àtọ̀rọ̀ ọ̀fẹ́ ní ìlú ẹgbẹ́ ẹ̀sìn ọlọ́dún tó ti pé ìgbè ìgbésù ọwọ́ àgbẹ̀fẹ́ àlùfà ọmọ mi àtúlá sì ń bọ́ ọmọ náà ní pé ṣe wá tó ìyẹn lẹ́kọ̀ọ́ lójú tó. ọ̀rẹ́ ti gẹ́sì bẹ́ẹ̀ ọ̀rọ̀ sábà máa ń wọlé. báyìí tí wọ́n náà dẹ̀ ní mútò ní gbogbo ìṣẹ̀jẹ̀. wọ́n á sọ ọ̀rọ̀ tí mo sọ sí gbọ́dọ̀ báyìí tí wọ́n náà ti jọ́ mọ̀yí ọkàn rẹ̀ bá gbólẹ̀ ọjọ́wájú ọ̀dà ọ̀ ọjọ́wájú ọ̀dà ọ̀ láti wọ́n fi lè gbé ilé ìlú pọ̀ àwọn tí òkú gbàgbọ́ àpò sùn lọ́yẹ́ wọ́n padà káwọ́ lé lọ́láyà gbogbo ẹni lè ní pọ̀ nígbà tó bá dé báwọn nǹkan tí wọ́n ń gbé jáde ọ̀nà ẹ̀jú ilé ọ̀padà jáde wọ́n máa pa àwọn àkíyèsí wọn àpàkíyèsí àwọn owó lórí tọ́nà tí wọ́n fájú kí láǹfà àti bàbàrà yìí wá tó lóko láti ilẹ̀ ọ̀rọ̀ rọ̀ lórí. wọ́n lọ pé kí wọ́n nàbí yẹn lè fi lé ọmọ oníkéyàn gbé sórí ìtàn ọmọ wa sọ̀rọ̀ díẹ̀ díẹ̀. eléyìí dẹ̀ ti múmọ̀ ọba níbi tó láǹfà láǹfà tó ka àwọn ọ̀dọ́ sí. ọwọ́ ọ̀dọ́mọkùnrin ni apá àwọn àrùn ìjọba yìí bẹ́ẹ̀ dẹ̀ fún mi àwọn kẹfẹ́ máa sọ wípé àdéhùn yìí wáyé láti láàrú bẹ̀rẹ̀ àwọn ẹni náà bíkọ́sì irú hadithu yìí Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu òun náà gba wẹ́wà táìpù kẹ́lẹ́ wọn lẹ́jọ́ gba islam àti àkókò ẹ̀yà ọbẹ̀ pé wọ́n jọ ọmọ gẹ́gẹ́ bá nẹ́bí ọdún mẹ́rin kẹ́yìn bá mi fẹ́ tó láyé ẹ̀rí bá dé sì yẹn pẹ́. tó nípa bẹ́ẹ̀ wọ́n nígbà wọn tó rìnrìn wákàtí kan ìjọba ọ̀gbẹ̀yà Mu'adh ọ̀gbẹ̀lẹ̀ Mu'adh wọ́n ni mo ti dáhùn tó lọ Rasulullah yá wọ́n ti parẹ́ nígbà tá a ti mọ̀ ẹ̀sìkẹ́sì nítorí pé káàpù tẹ̀ lọ kì í pẹ́ àgbà ti mọ̀ pé wọ́n lè tún ọ̀rẹ́ abẹ́ ti gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ làbẹ́yíká yá Rasulullah wọ́n sà àdẹ́ ẹ̀mí ìjùmọ̀tò ọlọ́run ẹ̀gbọ́n lẹ́nu wọ́n sà àdẹ́ yìí tí tẹ́ bá dẹ̀ ṣe máa ṣe ìfúláwá fún bẹ́ẹ̀ lè ṣe ìfúláwá ẹ̀rí fọ́rọ̀ yẹn yóò ní túmọ̀ sí àbáwọn màáfù èyí ọlọ́run sọ̀rọ̀ yìí wọ́n ní yóò rìn lóṣù tó wákàtí rẹ̀ dáàrọ̀ dáa ìjọba ọ̀rọ̀ ìyá ìrẹ̀ àmọ́ ọ̀rọ̀ ni ọlọ́run ẹ̀ rẹ lẹ́yìn ẹ̀ka ló pé mo ti dáhùn ọ̀rọ̀ kódà àtìlẹ́yìn ẹbí máa fún ìtẹ̀lé rẹ̀ ìjọba ń bẹ̀rẹ̀ àsọ̀rọ̀ àsọ̀mù lẹ́yìn náà ti máa sọ ẹbí ló mọ̀ pé ọ àsọ̀dá ẹ̀dígẹ́ ẹbí ló mọ̀ pé ọ ẹ̀fẹ́ ta ọ̀rọ̀ ńlá fẹ́ tẹ̀lẹ̀ ni ẹ àti àti tàwọn sọ́ọ̀tì ní ìgbà ọlọ́run ti máa ń pè yẹn tọ́ba fẹ́ gbé ọ̀rọ̀ ńlá lẹ ìjọba òun náà bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ẹ́mẹ́ta ló ń jọ pè mí èyí sì ń pè mí lẹ́ẹ̀mẹ́ta báyìí ẹ̀mí lọ́lọ́dá kódà tá a bá tún fi rọ̀ sàádé ìfọ̀ ẹ̀ sọ pé ẹbí jìrá. ìgbèǹkè ṣe pé mo jẹ́ pé lásán kódà nǹkan bá ní ilé ń sèkú lọ́wọ́ ẹ̀mẹ́fà ọjẹ́ pé ó tún fi ìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan bá ní ilé yẹn ẹ̀mẹ́fà má sèkú lọ́wọ́ fún mi. ẹ̀rí pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ kéèyàn máa ń gbàgbé àbá. ìjọba àwọn àgbà ilé ẹ̀lì ẹ ọ̀gá sọ́wọ́ yóò jù báyìí lọ́wọ́ aláwọ̀ lánàá. ǹjẹ́ wọ́n mọ kí ni ẹ̀kọ́ ọlọ́run ọba tó fi dandan lórí àwọn ẹ̀dá ẹrú rẹ̀? ó ní kó lọ́ ọ̀rọ̀ tó ń lò láàyè ní ọlọ́run àti ìṣẹ̀lẹ̀ lọ́wọ́. ẹ̀rẹ̀jẹ̀ ọlọ́run mọ̀ ìwọ́n lẹ́sìn ọlọ́run fún wọn fi ìkẹ́kọ̀ọ́ pamọ́. òṣìṣẹ́ ọlọ́run bá dá lóhùn ìgbà ẹ̀tọ́ ọlọ́run tó fi lẹ́lẹ́ lórí àwọn ẹrú rẹ̀ àlè àbúrò wọn máa ti ṣe o. ọ̀là ìṣèlú òbí ní ṣàyẹ̀ká. kí wọ́n sì má ti fi nǹkan kan ké sí ìjọsìn rẹ̀ ní ìlú ọ̀gbọ̀n. ọ̀rọ̀ ìbẹ́ẹ̀ náà lọ. ọ̀rọ̀ ìbáàdà ẹ̀fọ́ náà la mẹ́nu balẹ̀. ọ̀là ìbáàdà ìyẹn àdéhùn máa sọ̀rọ̀ ní ẹ̀sán tí wọ́n mú fún ìgbéjáde. والسلام الله على عبادة في الحارج ليس ìjọ sì níbi irú àkókò tá a wà yìí ẹgbẹ́ ìròyìn tí wọ́n yìí lánà àgbọ̀rọ̀ ojoojúmọ́ wọ́n pààyàn ẹ̀rọ̀rùn wọ́n pààyàn fífi wọ́n ṣe ìyànjú sí wọn ẹgbẹ́ wọn tó gbọ́ wọn sùkúù ǹjẹ́ àgbọ̀rọ̀ wọ́n ń parí ìlú kára nígbà tó lè tó ojú wọ́n ń sàkóso wọ́n ń ṣègbè wọ́n sàlọ ìpamọ́ àwọn èèyàn sọ ọsọ kúsọ wọn ò ní kú láàárín ẹwọn bẹ́ẹ̀ olùkú mẹ́rin láti bẹ̀rẹ̀ sọ kúsọ títí àárọ̀ ní oṣù wo àpẹẹrẹ báyé fẹẹ parẹ́ o kí ẹ wá fúnfún ìtọ́jú ní wàá ti gbìyànjú àti ìgbìyànjú àti ìlera ìgbàlejò ìgbàlejò yẹn ni pé ládàá bí ìyàwó bá fún àpọ̀ ẹ̀rí ẹ̀dá àìdáàdà ẹ̀tọ́ tó gbogbo ẹrú yìí kọ́lá mi ní àwọn wọn lè ní ibi ìta ní tó sọ̀rọ̀ ọmọ sáà sáà ọlá bá wá sọlá káwọn jẹ sọ wípé kẹ̀kú jẹ ẹsẹ pé ẹ̀kẹ́ lànẹ́bí kẹ̀kẹ́ ẹ̀mí jìkẹ́ náà ní pè lẹ́lẹ̀ tani jẹ́ màá bù jàmá ìbùnà ìjábà ẹ̀ omi méjì ń pè yẹn òun ní kí máa dáhùn yà á nìyẹn ọba yà á ọdẹ mélòó ọdẹ mélòó. ọmọ ẹgbẹ́ ńgbà tá a tún lé wájú ìrìn àti oṣù bàrà ń gẹ̀ẹ́dẹ̀ ẹbí ti gẹ̀ẹ́dẹ̀ rà lẹ́nu ìrìn lòun náà ìbàdàn pé láti báyìí méjì méjì ni àbá àwọn àdùn náà fi dáhùn ìjẹ́ gbogbo wọn níjẹ̀kù lẹ́yìn ìjẹ̀kù àti pé nǹkan bá ní kí n ṣe o máa fún láti lè jẹ́kù ẹ̀rí lọ́wọ́ àdìgbélé ní òṣèlú ó yẹ ká lọ èèyàn náà lọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lórí ọlọ́run bá bá ń fún wí ọ̀rọ̀ ni sí ìyẹ rárá ọ̀dàwàdà tuntun pé yọọ máa ìgbìmọ̀já báyìí ló fún mi ẹ̀mẹ́ta àtàkọ́kọ́ ọkọjá máa lọ fún fi nígbà tí kì í ọlọ́run àlùfẹ́lá ẹ wá rí fún ọ̀wá lẹ́ẹ̀mẹ́ta bíi ìtàkọ́kọ́ yẹn ẹ̀ka náà ló ti padà rí báyìí lọ́sọ̀ sọ pé wàlìtẹ́gìrì máa hàkùn àìbáyé àlọ́lọ́ ìlà fàáhì. ǹjẹ́ wọ́n jẹ́ sì mọ́ ẹ̀tọ́ tẹ́rú máa máa gbà lọ́dọ̀ ọlọ́run kì í ṣe pọ́pọ́ rẹ̀ yẹn fọlọ́ ọlọ́run kẹ́ máa fi sàmọ́lé mi ìdá fàáhì tí wọ́n bá ti ṣe ojúṣe wọn. ọlọ́run lọ́wọ́ sọ́kùn sí ọlọ́run àtúnṣe rẹ̀ lọ́nà. ọlọ́run ìlú lára lára lọ́nà àkùlà ìbáyé àlọ́lá aláyọ àkùlà. ẹ̀tọ́ ẹrú tọ́lọ́run tẹ̀ máa fi sàkọ́lé tó fi sí ọlá tó fi dẹ́ ẹ̀dá lọ́lá ọ̀nà tó kọ́ máa jẹ wọn yá nígbà wọn bá ti sùn. ìdá ti ń tẹ̀lé yìí parí sí i. ìmọ̀ bùkárí wọn gbé jáde ní. كتاب اللباس فنسى هذا لباب الرداء الرجل خلف الرجل kéèyàn jẹ́ nìkan sẹ́yìn rẹ̀ ní báwo ẹlẹ́gbẹ̀rún ọgọ́rùn-ún àtẹ̀yẹ̀sán. Adéèmí ẹ̀ ń tẹ̀síwájú tó قال كنت ردف عن النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفيف فقال يا معاذ أن تدل حق الله على عباده وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال إن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا حق العباد على الله ان لا يعذب من لا يشرك به شيئا فقلت يا رسول الله أفلا أبشر بالناس قال لا تبشرهم ويتكلمون حديث معاذ رضي الله تعالى عنه أبا معاذ رضي الله تعالى عنه ولكنت رزقا النبي صلى الله عليه وسلم عليه لمجد وسيء النبي صلى الله عليه وسلم على حمار من كذا كذا وبكذا كذا يقال له الخير بالصالح آمين في الله gbé kẹ́tẹ́kẹ́tẹ́ yìí iji ìpínlẹ̀ rẹ̀ wọn lóun ní ọ̀wé ọwọ́ àánú àwọn ẹ̀wọ̀n tó ti sọwọ́ sàtẹ́lẹ̀ tó wà ọba kò yẹn àdáhùn ní jàmá níṣẹ́ ìdíje nǹka ẹ̀rọ ńlá tó ti sẹ́yìn ìdí pé bẹ́ẹ̀ bá ìsìlámù á mọ̀mọ́fá yìí kẹ́tẹ́kẹ́tẹ́ yìí. àpòmáwọn ẹ̀kọ́ sẹ́ni sẹ́ni máa rí àwọ̀sẹ́jà àwọn àmì ẹ̀jẹ̀ mẹ́sì máa rí máa rí ẹ̀yọ́ tí yìí mínísítì òwúrọ̀ náà. kì í sọ̀rọ̀ nìkan ló lọ́dún níye tó ń pè ní àkúrú. àwọn ọ̀sọ̀ pé nígbà tá à ń lẹ́bi ikú báyìí kẹ́tẹ́kẹ́tẹ́ ilé mi ti lọ wo kú síbẹ̀ ọwọ́ ló kó ní ìjàkà lọ́wọ́ ikú yìí ajá láwọn olórí tí wọ́n sọ ń bá wọn. afọ àwọn alùpùpù ìjábá lọ́jọ́ ọlọ́run sọ̀rọ̀ àti lọ́jọ́ ìjábá pé nígbà tó tó sẹ́yìn ìyá màá bẹ̀rẹ̀ màá. هل تجري حق الله على عباده ìjọ ọmọ ẹ̀fọ́ ọlọ́run kò sí tẹ̀tẹ̀ lórí àwọn ẹ̀rù rẹ̀. ọmọ àkùlẹ̀ àìláàbí alọ́lọ́. àti pé kí ni ẹ̀fọ́ ẹrú tó fi pé ọlọ́run máa máa ṣe wù. olùsọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe wù rẹ̀ àwọn ọmọ ọ̀dọ́ àti ọlọ́wọ́ àti ìjọba lọ́kàn rẹ̀. wọ́n lọ nínú sọlá àtàwọn àti ìgbà yìí nà ọlọ́ọ̀dì àgbàdo àgbàdì àmìyá àbùdù wàlá ìṣe òbí ìṣẹ̀lẹ̀. adádájú ẹ̀tọ́ ọlọ́run ọba tó fi dandan lórí ẹrú òun ni wọ́n máa ní ọlọ́run kí wọ́n sì má ṣe fi nǹkan ìlú ìkejì rẹ̀ lóòjọ́ sí ìlú ìbàdàn. وحق العباد على الله أتكيه فيه قالوا رجال قال دولهم ألا يعصي من لا يشرك Ọlọ́run má ti ṣe níyà ẹni tí ọba ti fi jẹ ní ìgbésí rẹ̀ ní ìjọba. Ọ̀tún ti àwọn ìṣòwò ẹni máa lọ bá lè ìmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ní wọ́n á ní mo pèrè ìdíjọ́ náà àwọn àwọn àwọn àwọn ìmọ̀lẹ̀ ìyá. أفلا تبشر الناس Ṣéṣe máa fi fún àwọn èèyàn ní òru. Màá lọ rí bá àyàn báyìí. Bẹ́ẹ̀ mo ti dájú sọ fún alẹ́. Wọ́n ní bàbá mi náà ti sọ̀rọ̀ ọmọ ògùnmọ́ ọ̀dọ̀ lọ́sọ̀rọ̀ mọ́kànjú máa wọ́rọ̀ yìí yòó. lóbi ẹgbẹ́ nígbà tó padà lọ ní òtítọ́ ọlọ́run láàrín láàbùbà ṣe rò wọ́n ní ẹ̀rẹ́ ìjẹ́ kẹ́ńtà àwọn ọmọ àpapọ̀ ọ̀sẹ̀ ọmọ àwọn tó lè gbé mọ́ọ̀rùn máa ń sọ sí máa ń ṣe déédéé wáyé má sọ fáwọn èèyàn ọ̀yá ṣàkìlú wọ́n máa lọ jókòó tẹ̀tẹ̀rẹ̀ rẹ̀ lájọ islam tẹ bẹ̀rẹ̀ ńgbà yẹn á ẹ má wù bẹ islam ìlú kọlọn bẹ islam yẹn yóò wù na ọlọlọ àmàlẹ wọ́n ní torí pé ìbáyàdà yẹn gbogbo ìbáyàdà bí máa nà ń kẹ́ ìmọ̀ lójú àánú rẹ̀. ọ̀rọ̀ kánà làwọn olùmọ̀ ni àwọn mílíọ̀nù sọ wípé ọ̀rọ̀ ìdáàdà lásán wọn bá tún ṣe ojú àwọn òkú òkú kan ní sáfẹ́ pẹ́pẹ́ lóṣù ọlọ́run ọ̀fẹ́ nígbà ọ̀dùn ní ẹ̀kọ́ fáwọn èèyàn ọ̀yọ́ tàbí ìlú kí wọ́n máa lọ sí fún tẹ̀tẹ̀ rẹ̀ sọ̀rọ̀ wọ́n ti bá ti fẹ́ bọ́ ìdí ìfúnṣe lọ́hùn ìwà àlùjẹ́nà inú bùkọ́ ni wọ́n ti gbé àdéhùn ilé ìrìnàjò àdéhùn ìgbà six abàní bá lo ìsìn mara wọlé ìmọ̀ eight five ní àti kíni o kẹtẹkẹtẹ ẹnu ọ̀nà àbáwọlé o six. حديث اللي بعده هو حديث عن أن النبي صلى الله عليه وسلم ومعاذ رجيفه على رشد قال يا معاذ بن جبل قال لبيك يا رسول الله وسعديك قال يا معاذ قال لبيك يا رسول الله وسعديك ثلاثة قال ما من أحد يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صدقا من قلبي إلا حرمه الله على النار قال يا رسول الله أولا أخبر به الناس ويستبشروا قال إذا يتكل إذا يتكل أخذ بها معاذ عند موته تعصما

معاذ وادم في لبيك يا رسول الله وسعديك mo jẹ́ pé rẹ lẹ́yìn ìjẹ́pẹ̀rẹ̀ òjijì ọlọ́run ọ̀sán àdáyé màá sì ṣe ìdílọ́wọ́ lẹ́ẹ̀mejì lórí ìtẹ̀lé rẹ̀ ọlọ́jọ́ rẹ̀ màá rò ọdún mo jẹ́ pé rẹ lẹ́yìn ìjẹ́pẹ̀rẹ̀ màá sì ṣe ìdílọ́wọ́ lẹ́ẹ̀mejì fún ọ lórí ìtẹ̀lé rẹ̀ àbí fún tẹ̀lé rẹ̀ wọ́n lè mẹ́ta ìlànà yìí tó ń ta ọ̀sùnmá ọ̀sùnmá. ìṣọlọ́run tẹ̀ wá mọ́rọ̀ yẹn wá pé mọ́ọ́mí ni ahadin ẹ̀rí bọ́ yàtọ̀ síta kọ́kọ́ àtẹ̀kì. ọ̀sí ẹnikẹ́ni yẹ́sàdọ̀ alá ìlà àti ìlàlá tí ó jẹ́rìí pé kọ̀sẹ́ni tọ́lẹ̀ kan sí ọdún lọ́yà àti àlá wà á nà Muhammadan rasulullah tó sì gbà pé muhammadu bí ìṣẹ́ ọlọ́run ọba ni ọ̀sídẹ̀ kan ní kọ́sì ọbì ẹ̀gbọ́n bí ọmọ ẹ̀bí fi kó fẹ́ràn alimọ̀nà ẹ̀bí fún amọ̀nù ṣùgbọ́n mọ́ fi ìmánìhìn àtìlẹ̀ òṣòdodo ní ìmánì wọn nítorí pé ta làwọn ti máa ń nígbàgbọ́ inú wọn bá kúkú ìlú màmá wà bẹ́ẹ̀. ẹ̀sìn kò sẹ́ni kankan tí ó jẹ́ ní pé kò sẹ́ni lọ́lẹ́kọ̀ọ́ tó fún òdo àyàfi Allah àti Muhammadu tún nìyí òṣìṣẹ́ ọlọ́run ní ìṣe ṣèdè kan nínú kọ́lìbì tó ti kó sòdodo ìmánì yẹn nínú ẹ̀mí rẹ̀ tẹ́lẹ̀ kó tún ṣe dédé àkọlé la fi wọlé ìgbẹ́ni ọba pàdé ọlọ́run pẹ̀lú ìmánì wà tí ó dẹ̀ sí ní iyèméjì nínú ẹ̀ yọ wà nìyẹn àdìgbàgbọ́ tó mú sí náà lé wọ̀ ìlú ẹ̀ náà lọ́wọ́ wà nínú àdébì ilé ilá àwọn ọ̀rọ̀lọ́rùn àlàdà. irúfẹ́ ẹni tó nírú ìgbàgbọ́ yìí tó jẹ́rìí pé kò sẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ lọ́jọ́ sọ́kà àyàfi Allah. tó sì tún bá yóò fà nígbà Muhammad. صلى الله عليه وآله وسلم وجزا الله عليه صدقا من قلبه kéde bí ọ̀tọ̀ ní bá ọ̀tọ̀ nínú mo tọ́ wà níta náà ní ìtẹ̀nu nínú omi náà. gbogbo ẹni tí gbàgbọ́ rẹ̀ bá rí báyìí ọ̀tẹ́ni tí gbàgbọ́ rẹ̀ ó rí bẹ́ẹ̀ ẹ̀la àrọ̀mọ̀ wọ̀wọ̀ ọ̀rọ̀ àti kọ́lọ̀ mùsùlùmí náà lè wọ̀rọ̀ nígbà táwọn olùkọ́ tó ń ti àárín yìí wọ́n tún fẹ́ ọ̀rọ̀ lẹ́rọ̀ ẹ̀sẹ̀ ìgbà iná léwọ̀ tó bá dẹ́sẹ̀ wá sí ìwọ̀n ojú wọn wọ́n ní àbílẹ̀ léwu. ilé ìlú ìgbé ọ̀rọ̀ ìjọba àjáde ẹbí gẹ̀ẹ́sì adémọ́wọ́n ní ọ̀rọ̀ olóṣù ní ìṣúná rẹ̀. ọ̀rọ̀ ní ìtura ìgbọ́ ìtumọ̀ rẹ̀ ní wípé iṣẹ́ tó ń fi àwọn káfíìrì sí ìwọlẹ̀. ìtumọ̀ ìlà àrùrọ̀mọ̀ òmùọ́rù alàṣìmá wọ́n ní sọ̀rọ̀ ẹ̀ lóde fún ní márífà ẹ̀kọ́ ọdún lẹ́gbẹ̀ẹ́. torí ta bá tẹ̀rí mú mi ní sọ́tẹ́sẹ̀ tẹ̀mọ̀ tó sọ́wọ́ nù àkídà àtìlẹ́sùn náà jàmáà. òun ni pé mọ̀lùtẹ́kì mùkẹ́bí ọ̀ lẹ́yìn òṣèlú ẹni tó kù lẹ́sẹ̀ ní ńlá tí ó ti sẹ́bọ̀ tí ọba ti ẹ̀wọ̀ náà láàyò aládú nínú àwọn onígbèrè sílẹ̀ àwọ̀ bẹ̀ tọ́ba ti sáfù mẹ́ láwọn ọjọ́ ìyọ́ padà jáde. bẹ́ẹ̀ a bí ọgbọ́n di ẹ̀sìn náà ní ìlú. ọ̀rọ̀ àyẹ̀wò yẹn. àlùfáà wa ní ìlú òṣìṣẹ́ ọlọ́run àtàrà ó ń gbèrò sí ìlú náà tó ti máa lọ rí táwọn ẹ̀jọ́ ẹ̀sọ́ ṣe wo táwọn ẹlẹ́dẹ̀ máa tún lóga tó bẹ́ẹ̀ tún ti rọrùn bí. ọlọ́ṣẹ́ ọlọ́run ọ̀gbẹ́ ìdánù yẹn tẹ̀sí lò ó tó bá ṣe bí àwọn ìlú tó kó tẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ wọ́n ní ṣùgbọ́n àbá àwọn àbò àtúbà ọdí àwọn àárọ̀ ìdàmọ́ òbí yìí ta àtúbọ̀n. wọ́n á lù padà lọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí nígbà tó bá gbẹ̀sẹ̀ sílẹ̀ àti kí ọ̀rọ̀ yẹn ọ̀yẹ nígbà yẹn àsìkò yẹn ti wá sí wàhálà. ọ̀sán àwọn kàkàlífù yóò fi wá fún ẹ̀sìn mọ́ tọ́lá náà ló ti gbó láyé ọ̀la ọ̀la ọ̀rọ̀ yẹn ò sì kílíà. ṣé ìjọba wa ni kó ti lọ ju ọ̀rọ̀ yẹn lẹ̀ ní kó gbá àwọn kẹ́kẹ́ tí ọlọ́run bá fún àwọn yẹn lè má gbọ́. ọmọbìnrin bàtà bí ìpín ti lọ́wọ́ ìmọ̀lọ́wọ́ lọ́lọ́wọ́ gíláàsì ẹ̀fọn àmì ìjìlá yìí. ìmọ̀ bùkọ́ ni wọ́n tún gbé kàlí ìdílé ìjàlè nínú ìdáwó ẹ̀ẹ́n ẹlẹ́ẹ̀kẹta báàbù ẹlẹ́ẹ̀kẹlẹ́ nǹkan ẹ̀dín ní àádọ́ta báàbù mọ̀nìkọ́sọ mọ̀nìkọ́sọ kọ́sọ̀ ìlànà ọ̀rọ̀ ẹni tó ọbẹ̀ ọ̀gá àti kíláàsì lè wà tóbi ẹgbẹ́ kìí ṣe jọba bá wọlé kí bẹ́ẹ̀ náà wọ́n máa kọ́ yẹn mẹ́wàá tó sọ òní ọ̀gá àyàn ọmọ tó wọ́n sùn. gbàdá àbí tó ń lò ní sanadani àìláyé sanadu tàbí ẹgbẹ́ ọ̀gá báyìí ni wọ́n tó jẹ́ máa kọ́ yẹn ní náà sọ̀rọ̀. gbogbo àti sanadu ìkúlá ìdàdíyà lẹ́nu àgbà. Wọ́n mójú bára ìjọba ayé, wọ́n mójú bára ìjọba ayé. Ní akẹ́kẹ́ ó kùn dèrò ló fi àbọ̀ títí sí. Ẹ̀rẹ̀ ìjọ mi sẹ́yìn bá wọlé tó máa ń gba àwọn ẹ̀kọ́ mẹ́rù. Kò lè bẹ̀rẹ̀ sí mú. Gbọ́dọ̀ mọ́ sí lo mẹ́rù. Mẹ́rù wo làwọn bá sọ ní wọ́n ti tẹ̀lé wọn ní ìdílé. Àbí àwọn ààrẹ mú pé wo ni wọ́n kọ́ sí èdè Yorùbá ló ọlọ́wọ́ bí ọgbẹ́ sílẹ̀ lọ́jọ́ ìdáhùn náà. gbogbo àwọn ààrẹ púpọ̀ yóò lọ́kọ́. ẹgbẹ́ náà ti ń bèèrè yorùbá ju ọmọ yorùbá náà. ọ̀dọ́ ọba wa òdo lágbára nàgbà tó wá ní àlọ́ ìjọba ìgbà tó ń bọ̀. yàtọ̀ sí ìtàn ní kéèyàn kí pa wọn ní ọ̀pá àkọ́kọ́ gbẹrẹ ìyá àdéhùn àwọn gbogbo ẹ̀dùn sọ ilẹ̀ ló ti kọ́kọ́ wà púpọ̀ ayélu tó ní nígbà náà yẹn bẹ́ẹ̀ bí ìdíje ẹ ti gẹ̀ẹ́sì agbábọ̀ gbẹ̀lẹ̀ náà àlè ìgbà rí lọ́ọ̀lì ń lọ bẹ̀rẹ̀ rẹ̀ nígbà yẹn bẹ́ẹ̀ bí ìdíje lọ́sọ̀ wá sọ fún àbẹ̀lẹ̀ àgbàlè tó kulẹ̀ àlè ìgbà náà mọ̀tò lá ibi ní kú ẹ̀kú ààbà náà. ilé wọn bí ọmọ àrùn a irú agbègbè yìí máa tọ́ ọbẹ̀ lọ ní òsì fi foundation lílẹ̀ ojú wa kà mọ́ra rẹ̀. ọ̀rọ̀ ẹni kẹ́kẹ́ bẹ́ẹ̀ yẹn wọn bí ní àpẹẹrẹ yẹn wọn tún kéwù lọ́yà ń gbọ́ ń gbọ́ sí pépè àjáde wọn á sí àwọn èèyàn ní ìjà tó ní agbára ọdẹ ìtẹ̀kì ọ̀tẹ̀kì náà ìṣàbà sọ lọ́rùn wáyà lọ́lẹ́wọ̀ fún yà tẹ̀yàn ní ayé ìdáàbò nínú nínú ọ̀rọ̀ àbúlọ́wọ́ àlọ́lá ti àròlíyà òun àti ìdáàbò lọ́wọ́ bàbá àyàn tẹ́lẹ̀ nígbà nígbà tí wọ́n sọ bàbá àtàkùn sọ. sọ nípa bẹ́ẹ̀. ẹnu ọ̀nà ẹ̀dá sọ pé àbá inú ìyàwó ní kéde ìtẹ̀ka àwọn ọ̀dọ́ kan fún mọ̀ láì ní ipa àwọn kan sí. Ara yíyá tàbí aláyẹ àná. Téèyàn fi ń gbóhùn àbúrò rẹ̀ fún òbí gbọ́ yé. Nígbà tí ẹ wọlé gbóró ń bá nǹkan náà ó, lè jẹ́ ìṣúlẹ̀ ìṣúlẹ̀ ìṣúlẹ̀. Èmi gbàdá bẹ̀rẹ̀ pé ọ̀sọ̀rọ̀ àwọn ẹlòmí ìsàmọ́lé láti yóò túlẹ̀ ẹwà ìgbàlódé ọ̀la. Ìwọ̀n ti di náírà gbogbo lọ́sọ̀rọ̀.

وأفضلها يقولوا كل الله جنبه وأجناها يقولوا للمبه حديث تامنا من حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الإيمان بدع وستون شعبة الحياء شعبة من الإيمان الحياء الحياء الحياء شعبة من الإيمان. آه. هذه حديثي wò tó tó fóun náà ti tẹ̀sí náà. حديث أبي هريرة رضي الله تعالى عنه قال ولا صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة الإيمان أخذ في ستين الإيمان والحياة شعبة من الإيمان أذكر في جميع الحكمة لهنا جميع الإيمان تمام ẹ̀rì kan sọ yìí kọ́ńtù pé sígìlì ọ̀ sìtìrì abẹ́ sìtìrì sí ìmáà wọ́n ẹgbẹ́ ìgbàdàn fẹjú tọ̀ báàlì fẹjú náà. afáwọn alifáàbí làyà alẹ́ ìlọ́wọ́ àmọ̀tòlá wọ́n làwọn yẹn fẹ́ bẹ̀rẹ̀ sí lọ ojú alàkàrà wọn lọ́wọ́ pípò láti ka owó ti ti kéré ti náà yìí pé wọ́n ṣe bẹ́ẹ̀ ìtọ̀rí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nígbà ọ̀nà ìwé ẹja wà jọ. ṣùgbọ́n ká lọ títí níyẹn múlẹ̀ fún gẹ́gẹ́ ní ìmọ̀ nípa ọba ó sọ̀rọ̀ fún olùdé wàhálà tó. téèyàn wá lè ta ogun títí nìyẹn tuntun sí náà àdìgbò tó ń bọ̀ wọ́n ọmọ kí wò. ó di ẹni tí ìmọ̀ ni. ṣùgbọ́n àbáàgbà òun kájàlá àṣọláàbí àlejò àpàtúlá nínú pàṣẹ báyìí ṣọ́ọ̀tì ìṣọ̀tì ọ̀rẹ́. àwọn ní gbogbo àwọn tí wọ́n ń kà báyìí pẹ̀lú tó mẹ̀kẹ́lẹ́ àwọn fi ń pa owó ìdílé báyìí. ìwé tó súnmọ́ jù òun lójú ọ̀nà ní ìlú mọ̀kẹ́tà rahimahullah táwọn tọ̀ ẹ̀rí afáwa fún àwọn àdúgbò ti fún wa. wọ́n ní sẹ́ rí àwọn ìpín yìí náà nì òun làwọn nǹkan tó kú yẹ ká nínú àwọn ọ̀tẹ̀ ọkàn ìṣe àmọ́ ìṣe ara ìyẹn ni báwọn tá a máa ń fi ẹ̀mí ṣe àwọn ni wọ́n kà ní méjì méjì tó ń padà fẹ́ ṣe ṣe ṣe ìbáyìí àtẹ̀yí tá ń fa mú sí àtẹ̀yí tá ń fara sí. ẹ jáwọ́ àwọn tó ṣe iṣẹ́ ọkàn ẹ rí lórí àwọn àti ọkàn àníyàn. àwọn nǹkan tí wọ́n sọ̀rọ̀ fẹ́lẹ̀ ní lọ bí kí ni ẹ má bá ń fẹ́mi sí ọ twenty four ṣùgbọ́n ẹjẹ́ àkọ́kọ́ sí ni twenty four àwọn tó ṣe iṣẹ́ ọkàn. tábà fi sí sẹ́wọ̀n nǹkan ṣe àhán. Tọ́bi kí nìyẹn? Tàbá tó wá fi fún iṣẹ́ ara ní ẹ̀jẹ̀ ta sí kí. Bẹ́ẹ̀ni pé bàbá àtúntẹ̀ gbẹ̀rẹ̀. Gbogbo ẹ̀ náà láwa ti wà nínú ẹ̀ wà nípò náà dàbí. nítorí àìlè sọ pé kí ní báyìí gbòógì ni tọ́lá sọ pé ìṣe àádùn gbogbo gẹ̀dá fẹ́ kó wáyìí lèèyàn ní gbọ́dọ̀ gbójú gbóyà fọmọ àkókò àmì ó ti mọ gbogbo ìgbàgbọ́ tẹ́ni tó sọ bá sàmú mi ẹgbẹ́ àwọn sálà àwọn àgbẹ̀lẹ̀ sọ́nà ìjàlá á ni wọ́n fẹ́ kí ìyàbá yóò dáná ẹ̀mọ́ nínú insha Allah onígbàgbọ́ ni mí pẹ̀lú òkú ọlọ́run yẹn ni pé àwọn kan tí mo fi mọ̀ pé ara ìmọ̀ nìyí ọba àjẹsí ọkàn ọba àjẹsí ahùn ọba àjẹsí ara. omi ilẹ̀ tí wọ́n bá túmọ̀ ní ìtúlò ní ṣe fẹ́ máa náà nílẹ̀ o nítorí kò lè dá kó sì tó kó kó ní ẹ̀rọ ti àtọ̀ tọ́lọ̀ yẹn ti àbí ẹ̀jẹ̀ èyí tó wá jẹ́ twenty four tó jẹ́ sí ọ̀sán yá ń tẹnu rẹ̀ àwọn ọ̀sán àtàníyàn ìnígbàgbọ́ tọ́lọ̀ lábẹ́ rẹ̀ ní àtòjíṣẹ́ ọlọ́run àti kádàrà ó lóore ní àbúgbòrú ìnígbàgbọ́ tọ́jọ́ gbé ní àlùfẹ́yàmọ̀ lábẹ́ eléyẹn náà ó tún kó sínú ẹ̀ ní kó ní ti pẹ̀lú ọ̀rọ̀ béèrè sàárè ìgbéǹde ìkónijọ ìṣirò ọ̀sẹ̀ òṣùwọ̀n kíkọjá láfárá àtẹ̀wádìí àlùjẹ́mẹ̀ àti iná ìnífẹ̀ẹ́ ọlọ́run ìnífẹ̀ẹ́ àti kóńgá nítorí tọ́lọ́run ìfẹ́ràn mẹ́bí sọlọ́lá àlùfẹ́lá àdìgbìyàn ní àjọ ọ̀kẹ́ láti bàbára rẹ̀ ó tún kó sínú rẹ̀ ìmọ̀ àtàtàlá tó fà nẹ́bí sọlá rẹ̀ sọlá àti ìtẹ̀lé súnmọ́ rẹ̀ àti ìsàkọ̀mọ́ ẹ̀mí ọlẹ́fẹ́jẹ́ tó bá ti wà á ti ń torí sọlọ́ ó tún kó sínú ẹ̀ kí yẹn tàbí yáwó yáre àti wá sọ̀bẹ́ pẹ̀lú àti ìrònúbíwàdà àti fáyà ìrẹ́gàn ìdúpẹ́ gbogbo àwọn eléyìí tẹ̀ mí láǹkọ̀ yan ìmáa ṣe àlùkáwà ẹ̀mí ní tiwa ìṣesùn ìyọ́nú sí ìdájọ́ ọlọ́run ìgbáralé ìsàánú ìníwá rẹ̀lẹ̀ ó tún kó símọ̀ ìmáfágbàlẹ̀ ẹ̀rí ẹ̀rí àwọn ẹ̀ka imọ̀ nìyẹn lẹ́gbọ́n yẹn ti ń wá látẹ̀ ìfágbàlẹ̀ ìsàánú ọmọdé bákan náà kí yẹn pàgbéraga iṣẹ́ lòun náà ẹ̀dí rẹ̀ àti èmi mọ ìjọra ẹni lójú àti kí yẹn ẹ̀gàn àti àti ìlú nínú. twenty four ní ìyẹn tọ́lọ́ bá ní olè farabalẹ̀ ìmọ̀láyà ìyànú balẹ̀ ọ̀pọ̀. ẹ wá láwọn ọ̀sẹ̀ ìbámu tàbí ní mẹ́fà àbí tàbí ní méje méje lágbo àbí méje lágbo. tó òun náà ní kí àtàwọn kan wò ní àwọn yìí níyàwó wípé àwọn yìí kù lẹ́nu. ọ̀pẹ̀ ọ̀pẹ̀ mú wíwúrò láìláà àti ìyànú náà iṣẹ́ àwọn yàrá ìmọ̀ọ́nì. ẹ rí i pé ọwọ́ àna hadithi ní sáàmàlà kan ó sọ̀rọ̀ hadithi yìí wípé ìtọ́jú àjò nínú ìmọ̀ọ́nì ẹni kí ni ó ń pa olùlẹ́ ilá àìmọ̀ọ́nà nígbóhùn láìlá. iṣẹ́ àwọn wíwé tàwọn ìlú jáde nígbóhùn láìlá àìmọ̀ọ́nà kíkà olùkọ́ kíkọ́ mímọ̀ fífi kọ́ọ̀yì àti iṣẹ́ àwọn sísàdúà nígbà tí kì í tó kókó sínú ẹ̀ máa wá torí sí àti ìjìnlẹ̀ sí aláwọ̀ ọ̀rọ̀ tó wúlò ìṣe àwọn méjì ìṣòwò. ẹ wá rí ìtọ́jú iṣẹ́ tara tá a pè ní thirty eight àwọn ọ̀kan bẹ tó jẹ́ yàní tọ́jà sí pé nǹkan kan tí a lè ṣàdáyanrí rẹ̀ báyìí bẹ̀ láti ráwọn nǹkan yẹn tẹ̀lé àyà yìí káàrí ojúlówó nǹkan tá à ń sọ ń pa rẹ̀ yẹn àwọn ọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dógún bí ọ̀rọ̀ ìmọ́ra tẹ̀wọ̀n bá rìsọ̀tì mo tún mọ̀ gbà lérò nìyẹn á báyìí kó tó pa afẹ́ pọ̀ ara iṣẹ́ ara ìgbà náà iṣẹ́ ara tó mẹ́wàá nìyẹn mẹ́ẹ̀ẹ́dógún làwọn yẹn jẹ́ afẹ́yọ mẹ́ẹ̀ẹ́dógún pọ̀ nínú kíni pọ̀ nínú thirty eight ọ̀rọ̀ bó ti yẹ fi àtẹ̀sẹ̀ èrò ìfẹ́ ní mọ́ra léyìí tí a fura mọ̀ ti gbìyànjú àgbẹ̀ ní ìfẹ́nu ìyọ́gá mọ́ra mẹ́ àbí ìtọ́jẹ́ ti dájọ́ ìyẹn ya tó ọ̀sálù aláàfin ọ̀rẹ́ ti gẹ́sì bẹ́ẹ̀ wọ́n ló kó sílẹ̀ kíyàn jìnà sí gbogbo ìdọ̀tí dípò ìhòòhò gbogbo àwọn ẹlẹ́yà iṣẹ́ ara ni ọ̀hún kíkírun ọ̀rẹ́ yẹn àti náfìlà iyọ̀ gbàdá títú ẹrú lẹ̀ títọ́ rẹ̀ ó tún kó sínú rẹ̀ ìfálà ìdíjẹ àti ìfálà ìjòlè ìgbàwé ọ̀rẹ́ yẹn àti ìgbàwé náfìlà títí hajj títí ara rẹ̀ àti ọmọ títí tọ́wá títí ara rẹ̀ rẹ̀ kọ́ títí àìsí ká títí ara rẹ̀ bákan náà bí yẹn máa wá ọ̀rọ̀ àtòlùkọ́ ní ẹ bá ti rí pé wọn ò lè yàn orí mú ju ọyọ́ ní sẹ́yìn wà àkókò ń bẹ̀. ó tún kó síbẹ̀ sí dé jẹ́ mìdárì ṣe kó o ní yẹ pọ̀. kí mo lè rí sẹ iṣẹ́ ara mi. bákan náà ìmá sọ́ra ní ti àìmáà ìbúra. bákan náà àdáwò ìkàkàrọ̀ àwọn nǹkan tó jẹ́ ìtẹ́rẹ̀ tí wọ́n ṣe. àwọn kan máa ń bẹ nínú sí ara ó lè kóhun ní ṣe pẹ̀lú àlèṣe bá ìtẹ̀lé mẹ́fà wà lóhun jẹ́ sẹ́wọ̀n tó náà ló ń gbé alákọ̀ọ́kọ́ yọ àtàkùn sínú mẹ́fà àti báyìí nínú gínà nínú tàbí eight mẹ́fà tá a fẹ́ mú ìyàwó ní ọ̀sán àkùkù ìgbìkà ìṣe ara lòun náà wọ́n tẹ̀lé níbẹ̀ pẹ̀lú pé kíyẹn wọ́n yẹ kó lòun ò ṣe ṣe kéèyàn tẹ̀sán fámìlì ìyàwó ẹ̀ ọmọ ẹ̀ kó fún ọjẹ́ àtàwọn tó wà nínú ọ̀hà rẹ̀ lábẹ́rẹ̀. bákan náà ìṣẹ̀lẹ̀ lábí àti bàbá ń bẹ́ẹ̀ kéèyàn má sẹ̀wọ̀n títọ́jú ọmọ dídá mọ̀lẹ́bí pọ̀ ìmá tẹ̀lé àwọn aláṣẹ ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ rú. ó tún wá wà bẹ́ẹ̀ nínú iṣẹ́ ara seventeen èyí tó ní ṣe ìlànà gbogbo èèyàn ẹ má gbàgbé kí lè ìsúnmọ́ plus kílíọ̀n plus eight plus seventeen kan tàbí èsì ẹ̀rọ ẹ̀rẹ́ ọ̀jẹ̀ plus seventeen yẹn wá nì òun ni kí èyẹ máa kéèyàn máa pàṣẹ dọ́gba ìmá tẹ̀lé jàmá ibi tí gbogbo mùsùlùmí parapọ̀ àwọn alùsùn ẹ̀ bá wà sí ẹ̀ wà lórí ẹ̀ ìtẹ̀lá láṣẹ ìṣàtúnṣe láàrin àwọn èèyàn ó tún kó sínú ẹ̀ bíbá àwọn kàwárí dìjà àtàwọn ọlọ́tẹ̀ bákan náà ìṣàtìlẹ́yìn lórí dáadáa ó tún kó sínú ìpàtẹ dáadáa ikọ ìbàjẹ́ irun tó jẹ àtúnwòn ààlà ìjìyà kábùdúró tàbá lágbára bẹ́ẹ̀ láwùjọ bákan náà ìṣe jihad wọn tún kó sínú ẹ kéèyàn tó lọ sí ti tí wọn tún fẹ́ẹ̀ ṣe jihad ibodè àti ká ní báràkì ẹgbẹ́ bíi láti ń balẹ̀ mọ́jà kéèyàn lọ bẹ̀ kéèyàn náà lọ sí gbàdúgbà mọ́ kéèyàn sàmúsẹ́ rẹ̀ nínú ẹ̀ ó tún kó sínú ẹ̀ bákan náà ìmú wa lọ́mọ fáìfù wa nínú ọ̀rọ̀ ogun nínú bẹ́ẹ̀ ìyàwó pẹ̀lú kéèyàn ó pe ó ṣe dáadáa ìpaládùúgbò lè ìbáwọn yẹn lò dáadáa kíkó dúkìá jọ lọ́nà ẹ̀tọ́ kíyẹn sì nà ẹ̀sìn lọ́tọ́ kíkún bẹ́ẹ̀ kíyẹn máa ń nẹ́ni àfà ní bẹ́ẹ̀ ìdásálámọ̀ padà ẹ̀rí tó gbé ní ẹni tẹ̀lé àwùjọ níbẹ̀ ń bẹ̀rẹ̀ sẹ́nìkan bá sí lọ́yún ẹ̀ lójú àlàkàtúrẹ́là kéèyàn sọ fún pé ẹ̀ kámúta wà gbogbo ohun tá à ń sọ yìí nínú àwọn ọmọ àbí ẹ má gbàgbé pé àmọ́ ìlú Ìbàdàn là ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ èyí tó ní ṣe pẹ̀lú gbogbo àwùjọ bẹ́ẹ̀ ni káfíńlì ádà kíkó sùtà rókò fáwọn èèyàn àti kéèyàn jìnà sí ẹ̀là eré ìmúsùtà lójú ọ̀nà ẹ̀rí ẹgbà wọ́ọ̀rọ̀ ní àtúnmáṣe ní twenty three million nine ẹ̀rí kọ́lọ́kọ́ bá ní kí àwọn apá àwọn aláì ní ẹjú ni. Hadith Abdullahi bin Umar ṣùgbọ́n Hadith eléyìí dá àkàfọ́ onígbà tí máa ń bí di ọ̀run wọ́n ti tún ní sọ̀rọ̀. Èdè náà ìpín mẹ́tàlélọ́gọ́ta sí mọ́tẹ̀ẹ́dínláàtọ̀. Orí wọn lọ́pọ̀ nílẹ̀ ọ̀rọ̀ míì tún bẹ̀rẹ̀ tó ń lọ́rọ̀ ẹyọ kan ọ àwọn míì sọ wípé kò fẹ́ mi àyáwó àti fẹ́ẹ̀sì ti máa gba ìṣe ọ̀gbàgbọ́n ní nàìjíríà kí ni wọ́n pè ní àyà òun ni ìkórawọ́ ẹ̀ ló yóò mú èèyàn sí ìyàn fínní sí ń tọ́ kàkà wọn ló ń pè ní àyà ara àgbàgbọ́ ni mọ́kùnkọ́ ni wọ́n gbé jáde ní ìdáàbò ìmọ̀ báàbò òmùrì ìmọ̀ ìdáàbò ìmọ̀ ẹ̀mbà lẹ́nu ọ̀nà àbáwọlé kẹta ẹnu ọ̀nà òmùúrì ìdìnnà àwọn ọ̀rọ̀ tó ní ìṣe pẹ̀lú gbàgbọ́. حديث من أبو حديث عبد الله بن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم مر على رجل من الأنصار وهو يعيد أخاه بالحياة قال رسول الله صلى الله عليه وسلم يعود إن الحياء من الإيمان هذا حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنا النبي صلى الله عليه وسلم قد استجاب على النبي هو يعني وأخاه هدى السيكلة إلى ثم يا رجعة آه الحياة نبع تجيب عند سورة دي قوي آه wọ́n ní obìnrin ní ọgbọ́n wájú obìnrin wọ́n ní káyọ̀ wájú ọgbọ́n kan wá gbọ́n náà nine thousand kó lè bóde ọtí ọ̀rọ̀ ní kílódéétọ̀ máa ń ti sí bẹ́ẹ̀ nìkan náà. wọ́n sọ pé ọkùnrin wo ló tó fẹ́ tó ṣe kó lè wọ pátá lásán tí ó rìn láti báràkì lọ sí fúnni sọ́ọ̀lì. tọ́ba sì ti rìn bẹ́ẹ̀ báyìí yóò gba one hundred thousand. wọ́n wá ń fi òru òye sí mo má pẹ̀lẹ́ tó súnmọ́ wa ni àwọn nǹkan wà ń bọ́ fún ọ bẹ́ẹ̀ àwọn yẹn ti bọ́ inú wáàsí ẹ̀rí àbí wáàsí ikú bẹ wáàsí ikú gbígbé sọmọ ìyá rẹ ni kò ìtìjú rẹ tó gbogbo kẹ́rí pọ̀ fún yìí. Ìjọba aláwọ̀ tó lára sára ló gbégbá àrùn ìdílé fa ìnà àyà á nínà ìdílé náà. Ìtìjú ti ń ṣe lọ́dọ̀ pé nǹkan pọ̀ fún yẹn ara àgbàdo nínú ọ̀rọ̀ àgbàdo. Máa wulẹ̀ pé ìlọ̀dì ọ̀hún bí wọ́n bá ti fi mọ́ bá ti ní ẹ̀rọ ìtumọ̀ rẹ̀ ni pé bí bá sì ń tijú lọ bẹ́ẹ̀ ọlọ́run máa àwádọ̀ rẹ̀ pẹ̀lú tó lórí jù yẹn lọ. torí bí ẹni yóò lọ bá fi kẹ̀kẹ́ lẹ̀ lórí ọlọ́run ọba sùhánà wọ̀ sàárà ọlọ́run sì máa fún láàrọ̀ sọ́tà yìí wọ́n ní wọ́n sá lẹ́yìn tó máa sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́. wọ́n lè nǹkan tó bá ti gbọ́ yẹn ti títù. àfihàn rárá ló ti mọ yọ bọ̀ máa wù tọ́lọ̀ ọ̀bọ̀ tó lọ́wọ́. ìyẹn là ní sọlá àtàlà ń gbọ́n bẹ́ẹ̀ nìyẹn lọ́pọ̀ kọ́ ni wọ́n ti kò sí àdéhùn ilé iná ìjáde nínú ìjáde náà àkọọ́lẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì báwo àyà nínú ìjùmọ̀ ẹ̀mọ́ ọ̀dọ̀fẹ́ ni yóò ìtìjú wà ní ìgbàgbọ́ nípa ríro tó bẹ́ẹ̀ náà láàbò àbí ìgbà الإحياء لا يأتي إلا بخير عمران بن حسين رضي الله تعالى عنه أنت إسلام لا وفي سوره النبي لماذا لا دع من الإسلام قال النبي صلى الله عليه وسلم قال الحياء ثالث الدنيا لا يأتي إلا بخير يقول كما يقول الله قال له بينك أنت يقول له gbogbo onírànrin orin sábà máa mú wa nígbà tá a lè lè yìí wọ́n lè ti sàlàyé fún wa yìí pé ìṣú wọn ní máa ń ṣáájú ilé ẹ̀jọ́ ìṣàbù wọn ló ń pè ní àṣàyà ṣùgbọ́n àṣàjà rẹ̀ wọn ní máa ń kẹ́yìn àbúrò ọba ti dà àwọn ẹ̀ka lórí ládùúgbò náà bẹ̀rù ọwọ́ alọ́ ọ̀sọ̀ ní kókókókó dà wákàtí kan wà lẹ́nu tí ló dé àá ní sọ̀bẹ̀ yẹn owó ti dára lọ́nà ẹ̀jẹ̀ ìyẹn ní ìpè ní àtúntẹ̀ ìwò oko tó ń ṣe. àti ibọ́ ìyẹn lè tún jọ ọlọ́run ọba sùhánà pé ládùúgbò dára tó bá dẹ́dà ti fún mi àti gbọ́ pé mi nì ń ṣe báyìí nípa lọ. bẹ́ẹ̀ náà lè rà nìyẹn ẹlórí ẹ̀jẹ̀ ká lọ sí ìgbò ẹ̀sùn ní ilé máa ń àwọn ọmọ tó ká wá lọ́wọ́ torí ẹ̀ náà ìmọ̀mù kan ní ọdún jáde lóṣù jáde ẹ̀dá ń bẹ̀. kíra sẹ̀wọ̀n ṣe báàbò ẹ̀kẹ́rà sẹ̀wọ̀n sẹ̀wọ̀n bẹ̀rẹ̀ àtìwá sọ àgbò wáyé ẹ̀ka ń ṣe ẹ̀yẹ ẹ̀yẹ lọ. I yàtọ̀ sí ìhà àdùn àyùbẹ́lẹ̀. Àwọn obìnrin à ọjà dúpẹ́ ọlọ́run pàpà àwọn ọmọ ti jáde láti sọ pé òdodo mo fi wí síbẹ̀ gbà sí ilé Kí ló lẹ́nu yẹn o? Lọ́la yẹn fi rẹ̀ òdodo lọ́la. Òun wò ga ẹni tá ní ká sá rẹ̀ sọ́yẹ kọ́ jẹ́wọ́ fún wọn. Bébí lóun wà ní òdodo òdodo ni ọlọ́run fi lẹ́ni. Ṣé ń bẹ́ẹ̀ bí bá ẹni tẹ́wọ̀n ìbọn lọ́sàgbẹ́ nílẹ̀ fún mi? àwọn ilẹ̀ àbójẹ tó sálẹ̀ àwọn náà jáde sí wọn pẹ̀lú wọn fẹ́ máa mú wa tẹ̀lé báyìí àdókòwò ìpò tá a bá wà káta máa fò pọ̀ ẹ̀ ẹ̀rọ àwọn ọmọ ìlà wọn jò ní sọ jama tẹmọ pa ti ṣe wá sí àwọn ọmọ lónìí ẹ dákun ẹ jẹ́ àmà dá owó dáadáa nídìí wa káwọn ọmọ máa wò gbà á tí wọ́n bá àwọn èyí wọ́n dá dúró owó yìí bá ti wáyé ìlú tí wọ́n ń gba ní ìtẹ̀lé ìlà ó jẹ́ wà sí ẹ̀nà ìwé mọ́tò fún ẹ̀wọ́ mọ́tàlájú abẹ́ ìfún one thousand naira ẹni tọ̀tẹ̀ máa dá twenty naira àbá ẹ̀ àbúrò tá a gbà bí twenty thousand naira tí wọ́n bá ti gbowó bí ìtẹ̀lé ìlà ìgbáyà wọn fún èyí pa five thousand ẹni tó burú gan mo fi jìnnà láti ẹ̀yà yín padà òun kò fi èyí ṣe bí ìyẹn kẹ́kọ̀ọ́ rẹ ní ààyè. a máa gbìyànjú náà máa ń lo sábàbí dáadáa jàmá ọ. sábòrò kò sí màtẹ̀lẹ̀ bá ń bọ̀ yóò fi yẹ. sádàkọ̀ pẹ̀lú àníyàn ṣe dáadáa kò ní ṣe. gbélé náà sádàkọ̀ lẹ́yìn ti sọ ìṣẹ́jú náà wá kódà. òṣùpá báwọn ọ̀hún máa ń tún ìyànà wà lọ. ẹ̀rọ mọ́tò ìgbà báwọn àyè. wọ́n ń gbé ìgbà ìmọ̀ kan lọ pé bàbá ilé kọ́lá máa rí lójú ayé rẹ̀ ká ẹ̀rí a máa lọ pé lówó olówó ẹ̀yìn náà ẹ̀fẹ́ rí olùdókòwò kí ni ṣe kí ni ẹ̀ ti ń bẹ lọ́wọ́ sí ẹ̀ náà múlẹ̀ nígbò ní olùkọ́ gbogbo wa yìí máa tún ra wàyọ́ ọlọ́run ọmọ nǹkan dára ní wọ́n yàrá ní wọ́n fífi àtúntò bẹ̀rẹ̀ rà ní. Àwa mímọ̀ sí wàtó wàtó la fẹ́ dá ilẹ̀ ọ̀rẹ́ mi. Báyìí yé máa tọrọ owó tá a bá ní ìdí ìfẹ́kẹ́ Láti máa lọ bẹ́ẹ̀ ẹ̀dá kan mú wa ẹ̀dá kan mú láti yá yí padà ọ̀ a máa yàtọ̀ bẹ́ẹ̀ wọ́n lò pé torí ta bá ń gbọ́ wà sí ta bá sì máa lò ó tó já sí bá máa kọ́ bá kò wá sí yòó tẹ̀. ọ̀gá mi nítorí pé sọ́dákọ̀ wọ́n ń pè ní sọ́dákọ̀ nítorí pé ní tó tún lè mówó jáde ajádùúgbò ti sòrò kọ́ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ni. obìnrin náà lọ́wọ́ pé onísúnlẹ̀ ló àwọn bá ti fi owó onísúnlẹ̀ lórí rẹ̀ láti yá iye owó ní ẹ̀ lẹ́yìn ààyè àwọn fẹ́ dá sí ọlọ́run bá lẹ́ nínú ọjà bẹ́ẹ̀ sí wọn bí wọn jẹ́ yọ mẹ́wàá lọ tí wọ́n bá dá nǹkan lẹ̀ ní ọ̀rẹ́ ọlọ́kan kan sí wa owó ni wọ́n máa ń lo gbogbo ẹgbẹ́ ẹlòmíì fẹ́ mú wà láìsò ọlọ́run ló lè wà àwọn tá a lù ní torí ká ti ní ilé ẹ̀jẹ̀ ọ̀la máa rẹ̀ yín ọ̀pọ̀ wà rẹ̀ lé ọlọ́run ó ń gbà àti sáyẹ̀nsì yóò ṣàtúnṣe wa náà. Bàbá àdébẹ́ ẹ̀rẹ́ ìlera wọ́n ti lọ. Bàbá àdébẹ́ ìlera ìlera báwo ló jẹ́ sí títí rẹ̀ sí tó tó ti ṣe tó tó tà tá a lè sọ ìgbésẹ̀.

Bẹ́ẹ̀ ni kọ́ sáwà sí. Bàbá yóò rà ní tó wúwa ìrẹ́ lè yẹ. Ẹ lọ́rọ̀ sọ, nítorí kọ́rọ̀ kan náà làwọn olùkọ́ yìí lẹ́yìn sọ. Ẹni lè lọ sí mọ́gárì rẹ̀. Ọba wọn, ọlọ́mọba ní kọ́kadà bá fẹ́ ọ̀sán ìdílé ọ̀rọ̀ ní. Ẹjọ́ rà yóò ní àwọn ìgbà wọlé ọ̀rọ̀ yìí ti wà lórí wọn ní wọ́n ti sùn tí ọ̀dà rárá wọn ni wọ́n ti sùn tọ́tẹ̀lẹ̀ yẹn pẹ̀lú pé ẹ̀fẹ́ tí mo ti kéré sí ìmọ̀mù nínú gbogbo ẹ̀lẹ́ ìlẹ́yìn ìmọ̀mù kan wí èyàn lè pọ̀ ní ọ̀yẹ́ kí lẹ́yìn kéré ìyẹn wà ní èyí tí wọ́n wọlé táwọn ọ̀gbẹ́ ọ̀gbà wọlé náà wọlé. àwọn ọmọ mi ti yóò jókòó yóò máa ṣe kí ni a máa rí a máa rí sí kí ni o ń retí ìgbà ni wọ́n parí o wọ́n bá fi wá ṣe tẹ̀sílẹ̀ ìjọsìn àwọn ọ̀rẹ́ wọn. ní àwọn òwò ni wọ́n lè mọ padà lọ mú ọ̀rọ̀ ilẹ̀ ìkẹ́mú ọ̀rẹ́ ọ̀rẹ́ sọ. wọ́n wá pé ọ wà níbẹ̀ dáadáa èyí tó yẹ kó lè lè fi bẹ́ẹ̀ wọ́n lè fi ìmọ̀ àbí ilé mọ́mú ni ó lè fi ìmọ̀ parí ìjọ àtàwọn àbáwọn tó jẹ ẹrú sí wọn wọn ò bá ń tẹ bíi ṣùgbọ́n wọn lọ́wọ́ tààrà àìlá wọ àìlá ọ̀dà sẹ́ni yẹn bá lọ sí máa wọlé lọ́wọ́ sí máa wọlé sí máa wọlé nígbà ìṣọ́ ọlọ́run tààrà ọlọ́run bá ní kọ́ta kọ́ta sí lọ. àti ìdáwà náà fẹ́ wà wọn ni àdéhùn ìyá òkè ìmọ̀ sọ̀nà àná sọ̀nà dá ẹ̀yìn ìyá ìmọ̀ ìṣòro. wọ́n bá ti gbé òwúrò ní ọ̀pọ̀lọpọ̀ wáyé náà ọ̀nà yẹn tí ó tẹ́ni ẹ́ sì fẹ́ ṣé kìí sí ìran ọ̀nà yẹn jàmá lásán máa mọ bí tẹ́ni ní ti fẹ́ rí àdìsí ti ọ̀dọ̀ ti ẹ̀yẹ wọn lọ bọ́sí bóyá tẹ́yìn bá wá súnmọ́ dáadáa òun lè ní káwa máa ní àdìsí yẹn lọ́wọ́ lórí yẹn lè parí léwu wọn lọ fún mi dáadáa sanẹ́rì ọ̀dọ̀ lè kàjáríà ó lè tún lọ sí màjèsè ẹ̀kọ́ gíga tí wọ́n fi kọ́dà tí ra àfi bẹ̀rẹ̀ lóṣù mi pẹ́lú òbí tí wù ẹni tó ń tẹ́ bẹ̀rẹ̀ ìdájú tọ́ta gbẹ́jà kí wọ́n sì ń tẹ́ láàyè àjà. Gbẹ̀gà pòfẹ́sọ̀ tẹ́ bá ti wà ní ìdára tí ra bàtà. Ẹ tí ra kẹfẹ tí jẹ́ báyẹn bẹ́ẹ̀ lọ wa. Tọ́rọ̀ ni ti kílíà bẹ́ẹ̀ ni. Òyìnbó ni kí wọ́n sọ òyìn kàtẹ́rà ọ̀nà òyìn. ni, òyìn pé Ìmúlò ni mo tún kà ní ìlú pàtíkúlá. Àà ah, lè rí bẹ́ẹ̀ nígbà tá a ti rí nǹkan tó yẹn. Bàbá àti rí nǹkan tó yẹn. Èyí tó da ìmọ̀ ẹ̀rí ká fi sí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn. Àyàfi tá a bá padà lọ rí àdéhùn ìkẹtọ́lọ̀ sàlàyé fún wa tó ń má láyé fún wa yìí pé àwọn kan ti lọ́wọ́ yẹn kẹ́kẹ́ nìkan. Wọ́n sọ ń gbọ́dọ̀ máa dùn onígbà yẹn ká gbọ́rọ̀ lẹ̀ lọ. Wàhálà ọ̀ka fi sí wọ́n lò ní àdéhùn ẹ̀dí sí àti àyè àtòkù tọ́lájọ́ rẹ̀ yìí. àyàtọ̀ nípa bí èsì sílẹ̀ àtẹ̀rà gbàgbé ìyẹn. tọ́ mo jẹ́ òsì túmọ̀ ní pé ráàyè èyí tá a sọ pé ayẹyẹ ó lè fi máa mọ̀ nígbà bá ti wọlé wákàtí àti pẹ̀lú yóò fi sáyé lọ́wọ́ ti sáyé pẹ̀lú wọn yóò fi lọ́sẹ̀ lọ fún nọ́fírì lọ́sẹ̀ wá fi sáyé ẹ̀yẹ irú àwọn adébí ìjáde ìjáde ìjáde ìjáde àwọn tí pátákó bá ti jáde ìjáde wọ́n jáde ìjáde wọ́n ti jáde ìjáde náà fún wọn tún ní ẹnu ọ̀rọ̀ lórí kàfá kan àlàyé wọ àwọn ọ̀rọ̀ ìdílé ìlọ. ìdí náà bá rí pé ọmọ mi lọ sí máa gbọ́dọ̀ lọ sí ìdílé wa ìyẹn tún ní àwọn àgbàgbé ní àgbọ̀ ìdílé ìdílé ẹjọ́ láti ṣàlàyé fún àwọn ẹgbẹ́ wọn ti gbé Ah. Ah. Ẹ sọ ní pé máa ń gbọ́rọ̀ àwọn ìgbìmọ̀ náà tí wọ́n sọ yìí ẹ ti ṣiṣẹ́ kọ́lé láti. Nígbà tẹ́yìn òṣìṣẹ́ pẹ́ mọ́tẹ́lá ká. Orí bẹ́ẹ̀ bá sọ pé ká ọ̀tọ̀ làdí ìdíjọ́ ọ̀tọ̀ ọ̀tọ̀ ní ojú ìtù ẹ̀ nímọ̀ pé lọ́lé ń pa. Yóò máa parọ́ wọn. Àwọn ọkọ̀ bẹ́ẹ̀ lóde lẹ́yìn ìmọ̀párọ̀ ọ̀rọ̀mùkọ́rọ̀mù mi yàn òṣìṣẹ́ bí ogun tí ó bá ń sọ̀rọ̀ tọ́jú ló yẹ pé èèyàn lọ sí wàhálà tí wọ́n gba àwọn àlàyé lóṣù tí bá ń sọ̀rọ̀ tọ́lọ ẹ̀sán ní bá àwa máa ń jẹ́ kan àwọn èèyàn dáadáa ni ń tó ń ẹ̀yin náà ti jẹ́ ẹ̀sìn kò tó ga náà lẹ́yìn wà sí. Lọ́dún tí ìlànà ìgbé ọpọlọ ní oye lórí ìta rárá báwọn ẹyẹ àkọ́kọ́ náà ti gbọ́ ní táwọn ha. Ó sì lọ́dọ̀ wa ẹ̀rọ náà ṣe ọ̀kẹ́ náà lọ. ẹ̀yin ọ̀kẹ́ lè máa tàbí ojúra mi. Ṣùgbọ́n ẹ̀yin lè sọ ọ́ àìpẹ́ ilé ti náà sílò ẹni bọ́lá ọ̀fẹ́ lómi lẹ́kùnlé kódà yóò wí ní òní ní ìjẹ́kẹ́fẹ́. Sọ dáadáa náà ni. Sọ àtìlọ́pẹ́ lórí ẹ̀jẹ̀ náà fún yàn ṣéèkì ẹni ó lè dá kájọ́rà lórí ẹgbẹ́ òṣèlú ṣéèkì láǹfààní lágbọ̀ọ́ yìí rẹ̀ láǹfààní rẹ̀ fẹ́ẹ́ mú kájọ́rà tó lè dá ká lọ́wọ́ àyè yìí ni ẹni tó lè fún kẹ́ ńlọ kí ni á kì í di máa lè yí wọ́n kọ̀ ẹ̀ pẹ̀lú ìyàrá nígboro lọ́lọ́kọ̀ọ́ náà àbúrò ńlá tá ẹ ń kírun tí táìmù ẹ̀dẹ̀ ti lọ. bẹ́ẹ̀ ni ó lè jọyìn ó lè jọyìn àwọn tó ń jẹ́ house gbogbo àwọn èèyàn ní ìsàlẹ̀ pẹ̀lú pé allah ní ẹ̀ house àbí àníyàn tó yóò sì kò sẹ́yìn àwọn ní house ọ̀rọ̀ ló dé rẹ̀ tó tọ́lá bí wọ́n ti fi wọ́n sálámà sẹ́yìn lẹ́nu ní ìpẹ́jẹ́ tí a lọ aṣọ rẹ̀ náà ni àdéhùn àrùn ìjàmbá wọn jẹ ọgbọ́n ìṣẹ̀lẹ̀ àrùn. òwò ti náà ló ti di ọ̀rọ̀ ó ṣe tàràwí ó ṣe tàràwí táwọn àbá àkàmá mi ti wà ní gbogbo ọ̀dọ́ wà sí wọn. àwọn ìyá àbá àbúrò ẹgbẹ́ ọtí níjọ́ tó ti kú àlùsùn àti súnmẹ̀ ọtí tó ti sọ̀rọ̀ sùpá sùpá ní ẹ̀ bá ti gbé símẹ́ǹtì náà ọ̀pọ̀ ti sọ́nà bí òfin ìjọ́ tó ìwé sọ ẹ̀. ẹ ẹ ẹ tó àwọn àfa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ mi pẹ̀lú lọ́dún tí mọ̀ wá àti wọn tẹ̀lé bí i ìdá ìlẹ́yìn ẹni tí ń ká ká wá àti táwọn ọ̀rọ̀ ìjọba àti ìjọba. àgbà fún yẹn lè orí adé tó máa àsùnwò àwọn ìpìlẹ̀ tó tó fi gbá àgbà ní ìlú sẹ́yìn. ọ̀gbá àti ìjọba ẹni bẹ́ẹ̀ni. ọwọ́ àǹtà bẹ́ẹ̀ni. Táà èèyàn lè ṣe rẹ̀, òkìkí ni èèyàn lè ṣe rẹ̀ tẹ́rí mo ti jáwé pé kò sí tààdì gbèsè tí wà tà ọ̀rọ̀ jẹ gbèsè ní ọ̀fẹ́ sàn ní àyẹ̀wò àgbẹ̀rún láti rí kò sí ọ̀sẹ̀ ṣàtẹ̀lẹ̀ débẹ̀ òun lẹ́nu lọ́jọ́ àwọn ìbíkọ̀. ẹnìkan ní sì ọjọ́ ẹ̀rùn di ọ̀sẹ̀ kan. Tọ́lá rẹ̀ sọ́kùn. wọ́n àwọn ọ̀sẹ̀ kan lẹ́yìn obìnrin tó ṣe lásán. ọlọ́run dákun ọmọ àyè kí ni kó sọ́wọ́ àwọn àtòkù lójú tó ń pera wọn láti òkú lóyún. wọ́n ti sùn lọ. sọ́lọ̀ kíyàn sí àṣìyàn ni wọ́n máa ń kíyàn. kíyàn sábà sí òde tó ìnura. sọ́mi ìtọ́. ó lè ṣe é ṣe ìwádìí rẹ̀ ojú náírà ó sì lọ wọn kù sí ọmọ akéwọn náà yìí ẹ bí ìdáhùn dada. ọ̀sán jẹ̀gbèsè ń fi jọ́ mẹ́ta àbọ̀tẹ̀ kan sọ́run. ló bẹ́ẹ̀ lè nà ẹni máa lọ bá sì kò sí mo kàn tẹ́ta ló bẹ́ẹ̀ lé wọn ó jókòó báyìí yóò àti mọ̀ ọ̀sẹ̀ kan ní. ọ̀rọ̀ wo ni yóò tètè dé mọ́sálásí bí wàá dùn ó sì mọ̀ ọ̀sẹ̀ kan mọ́sálásí bá lórí àlọ́ àwọn ọ̀dọ́ òtún sọ pé kí ni mo dárí ẹ ẹ òtún lọ. bí ó ṣe máa ṣe òun ni pé yóò ṣe àṣà àyílá àdáńtárì máa ń gbé bí ìṣá ìjọ kẹjọ wá ikú ìjọ mẹ́ta lọ láǹfààní àti ìjọ kí mo dárí tó sọ ọgbà yóò mo dárí pẹ̀lú. wọ́n bá tún di àárín ìṣá ìlú tí wọ́n pè é rẹ̀ bá tún lè ìjọ mẹ́ta kẹrẹ́ sílẹ̀ tó tó ti máa ń Bí kẹ̀kẹ́ tó lè lọ àtẹ̀kẹ́ òrómi, òrókùtà. Àwọn Ẹni ṣe láti rẹ̀ àti láti ṣe ní gbogbo ọ̀rọ̀. ọ̀rọ̀ yẹ sáà náà mọ̀ lára ìlú ṣe ìmọ̀ra tí ọba tó ní ìlú ìta ẹni yẹn wá ní ọyà jẹ ọ̀nà ìlú rẹ̀ ọjọ́ bẹ̀rẹ̀ omi tó fi dábà ẹ̀dá ọ̀nà ìdàdàbà ẹgbẹ́ ọgbọ́n kẹyàn ní mọ́mọ́ àwọn ọmọ wọn ìfẹ́ ìlú ìlú ìdáwọ̀ ẹ̀jẹ̀ gbàgbé àwọn tí àwọn afá àwọn máa ń wò pé ìdájọ́ ìṣẹ̀lẹ̀ tó tọ́nà ìjọ sọ̀rọ̀ náà. Òṣìṣẹ́ bá sì jẹ́ ìyàrí lọ́bàjá tó fẹ́ àwọn òní kan tí yẹn bá kú nítorí ìyàrí. Náà jẹ́ hálà tó wà pèsè àyọ̀wọ́ láyé káyé ìdáfà kàlù ìtẹ̀lé ilé ìrònú mọ́ níbẹ̀ ló ti rẹ̀ wọ́n kí n bẹ̀rẹ̀. tó gbà ẹ̀jẹ̀ àgbà tó pọ̀ sí ìrìn ní sí ní àánú aláwọ̀ ẹ̀jọ́ ìlú ẹ̀jẹ̀ àgbà kò lè bó kọ́ bá tó wọn sọ gbogbo ohun náà lẹ́nu lọ ń

màmá rẹ̀ jẹ̀bi ṣùgbọ́n ìbejì ìyá rẹ̀ ọkùnrin ọmọ ìbejì ìyá rẹ̀ wá tó lè rẹ̀. ìyẹn tó bá jẹ́ táyé kọ́ táyé lẹ̀gbọ́n. káfí rọ́lẹ̀ lọ ni o wípé àbúrò ìyá rẹ̀ àfẹ́gbọ̀n ìyá rẹ̀ tó lè rí òye ní ìtọ́jú tó lè ṣàlàyé rẹ̀ tọ́jú tó wọ̀n pẹ̀lú tọ́wọ́ mọ́ rẹ̀ nígbà o. tó wọ̀n bá yé ìfẹ́ ẹbí lórí wájú àwọn akéde òbí ẹ tó pọ̀ ọmọ tó ń bí ẹ yà wọ́n fẹ́ra. nítorí kó tí wàá lè ṣàlàyé yẹn lórí ẹ̀kú lọ ìdọ́gba ìlú náà lórí bàbá rẹ̀. ẹ ọmọ tó ń bá wa bí pa. ẹ̀yin sórí ohun tó ti dènà rẹ̀ ni ó lè ṣàlàyé fún un ṣe lọ́ba rí ọmọ àbúrò mi. Ah, báyìí ló borí tó di ojú bẹ́ẹ̀ yóò ròyìn wọn lọ bọ́ sí ẹ̀kú tó ń mú òun ò lè fẹ́ wọn máa lọ sí àdé lára ẹ̀ nítorí ìròyìn yóò ṣe yẹn bẹ́ẹ̀ náà ni bàbá jẹ́ àmù náà kẹta náà yẹn bí ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá wọn lè rí ọmọ ara torí pé tọ́ bá rí báyìí wọn ròyìn wọn bá ròyìn àwọn ọmọ tó jáde lára àwọn lè dàbọ̀ tọ́jú rẹ̀ irú ilé àbúrò ìyá lélẹ̀ abẹ́gbọ́n ìyá kẹsàn-án náà ìjọ ìyá lọ. yóò ròyìn lọ́bẹ̀ ti ròyìn báyìí òun ò lè fẹ́ àkóhun lè fẹ́ o ìgbọ́n ọmọ tó jáde lára tẹ̀lé ara ti ròyìn lọ ìyá ọ̀rẹ́ wa rọ ọ̀rọ̀ bí bẹ́ẹ̀ni oṣù tàmọ́ ni orí wọn lè jáde ara wọn lọ́dọ̀ Yorùbá òun lọ̀rọ̀ ẹnìkan ẹjẹ tẹ̀lé mọ́tà àbúrò sí ẹgbẹ́ ẹ̀sìn tó kí nìyẹn mo tọ́ fà á dẹ̀ mi lè máa wọ ọmọbìnrin ọ̀yẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ náà àtúntọ́ ọmọ àti ṣọlọ bàbá àrùn níjọ kẹta bàbá àjẹ lẹ́yìn ọ̀sẹ̀ kan lóògbé níjọ máa ń parọ́. Thank you àwọn òṣèlú náà gbọ́dọ̀ sọ fáwọn mọdẹ bá wà fún ẹgbẹ́ náà ní wọn yà wọn lọ sọ ọmọ kájú níta ní ìlú ìlú mẹ́rin tó láwọn ọkọ àpọ̀ náà wọn tún kùsùn náà wá tó kú pẹ̀lú àwọn ọmọ ọbẹ sọ̀rọ̀ kájá àti àpamọ yìí wọn ò sí máa sọ ní àwọn ara wọn máa sọ ní ẹbí láì sọ ìlú fáwọn ọmọ rẹ̀ ìsúnmáyé ẹbí láì yóò sùn wọn lè yẹn máa ń sọ fọmọ ìdánilẹ adámọ ẹgbẹgbẹ ìdánilẹ ìwúzá tó yẹ kó ní parí ẹ fáwọn ọmọ mọsùn ààrẹ ti gẹ ọba ló ń sọfẹ sọfẹ mọríà ẹyà rẹ tẹ́lẹ̀ yẹn máa ń sọ fọmọ yẹn ìyẹn jàrọ ẹ ìjàpá àti yẹn ni mo ní ìtàn àwọn ànẹbí Ọlọ́run ọba tó ti parí ilé olùkọ́ tó tẹ sàbí ẹ fọmọ àwọn ọmọ ọmọ àfojúró ìjàpá ọmọ àfojúró ọmọ àfojúró ọmọ àfojúró wọ́n bá tún sọ̀kẹ̀ ìjàpá ọmọ rẹ̀ ní ọmọ abẹ́kọ̀ òwúrọ̀ ìjàpá olùmọ̀ mẹ́ta ọ̀rẹ́ títà dáwà ń kékèké orí ti kọ́ alátòrì ìjàpá àti ìgbìmọ̀ wọn jọ máa ń sùn àwọn àlọ́ síbi ẹ̀yìn kíní níbi ẹ̀yìn bàbá àdúgbò ẹ̀wọ̀n ń ta ìjàpá bẹ́ àti ìgbín tó nígbà bá ti sọ á sì ìjàpá ń gbà lọ́ba dalẹ̀ nígbà tó fi ìwọ ọjà tó ẹ̀wẹ̀ yìí bẹ́ẹ̀ náà lọ sọ ìyá òní mi lọ lélẹ́ yìí. Lórí bọ́tà ó wò pé nǹkan gidi ni pé ó ṣe rí nìyẹn tí wọ́n tún máa wo ìyá mọ́tò rẹ̀ pé ajá wa wá lókùnkùn mọ́ ọ wá sẹ́yìn sísọ̀rọ̀ ẹ̀kẹ́ wá lájá náà. Tó ìgbà táwa tó wá dé àwọn àgbọ̀ fún ìyá pé ti sọ̀rọ̀ ìbílẹ̀ lọ padà dákẹ́ tó ń gba àwọn nǹkan wọ̀nyẹn tó ń sẹ́yìn sáà máa lóru wẹ́rẹ́ wẹ́rẹ́ tó ti gbéjà bọ́ sọ̀rọ̀ èdè táwọn sọ láàrin ara wọn jọ gbọ́ èdè ló pè sí àti ìjàpá pé dé ara wọn ni sọ táwọn sàbẹ̀bẹ̀ tó kó ajọ́ ń sọ̀rọ̀ tá a máa ń sọ̀rọ̀ àtúnṣe pé ìyẹn làwọn sọ irú ìtẹ̀yẹ láti pààrọ̀ ẹ̀ láti pààrọ̀ olórí sùnà ìjọba ìṣẹ̀lẹ̀ báyìí